lẹ́làwó ṣe dáadáa ni ọ̀sẹ̀ òjèrè àbíbùdà. wọ́n sáré jáde wọn ní pẹ́ dé. kò ní pẹ́ dé. bẹ́ẹ̀ni sá. irọ́ ni àbó òótọ́ wọ́n lẹ́ẹ̀ fẹ́ túwáfù. ó ti rí nìyẹn bàbá wa àdúrà yìí náà ló gbà lórí ìrìn àjò yìí o. àdúrà mi ìgbàgbà òsì kí ló fẹ́ forí ibú ẹ fẹ́ túwáfù. Ah, ọmọ ṣe o láti gbà mo ti gbọ́ pé ẹ ti gba sékírín káàdì ni mo ti wò pé orí ibu ti fẹ́ máa bẹ̀rẹ̀ báyìí o kódà kí wọ́n wá fún yín ní red card gan ọ̀dà kí ló dé ṣé ẹ mọ̀ pé ẹ fẹ́ fi ìyà jẹ mí rè ta ni kí n tún máa wá lọ ọ̀dọ̀ ta ni kí n tún máa lọ lè gbowó ẹ̀kọ́ àárọ̀ kí n máa lọ rè sọ pé mo tún dé o nígbà tó ti pé àbíbù ní fún mi lówó ẹ̀kọ́ ní ń wá gbogbo kíní kí lẹ́ jẹ kí lẹ́ mu ètò e wọn fẹ́ gbéra kẹ́ lọ lú èbò ẹ e tó jọ́ mélòó. Ah, bàbá ọdún kan péré ni e ọdún kan ẹ ń lọ lọ́sùn kan olóṣù méjì ń ní èèyàn la ká wá lọ́dún kan ṣé ẹ rò pé gbogbo iṣẹ́ púùlù tí ń ṣe ẹ rò pé bóyá eléyìí olójú omi ni kọmíṣàn pínísí tó ń fún mi sákindé sákindé ó ní mọ́lẹ́gì èbó sọ̀rọ̀ èbó ó ní we did apia now mo ti rí nísìn èbó tún sọ pé try to bend down the nose and bend down the eyes and see the nose ó ní kéèyàn bẹ kókó tẹrí mọ́lẹ̀ kó lè rí mú mo ti ń rí mú mi nísìn o n bó kílẹ̀ fẹ́ kí n ṣe nísìn láti fi jẹun. bàbá ebi ò ní yín pa ètò jíjẹ mímu yín gbogbo èlémi àtọkọ mi ti ṣètò ẹ ṣùgbọ́n mo ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe fún mi. kí ló fẹ́ tọrọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ọmọ mi olúbùnmi àdùnní ojú kẹpa ni ọmọ wọn ni mo wá fẹ́ kẹ́ bá mi ṣojú kẹ́ bá mi ṣẹ̀yìn lórí ọ̀rọ̀ ọmọ yìí mi ò fẹ́ kó rìnrìn kùnrin ó wu bàbá ẹ̀ pé ká mú dání bá a ṣe ń lọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé fana yá ló wà. ń fana káàkiri. àní ẹ̀kọ́ ní yunifásitì tó wà ó máa parí lọ́dún lọ́fíìmọ̀ ń sìn ìjọba the end knowledge <laughs> ó fẹ́ parí ẹ̀kọ́. tó bá wá parí ó fẹ́ wá bá wa lọ bí ó ṣe nímọ̀ rìnrìn kùnrin títí dìgbà tó fi máa wá bá wa oore ńlá tí mo fẹ́ kẹ́ ṣe fún mi. Eh, before before I am a Tisa. Tisa, ni mi ní sẹ́ńtì mukaila kí n tó padà wálé láti ilẹ̀ ẹsẹ̀ mọ́ you see màá bá sọ̀rọ̀ màá lẹ́sìn yẹn dáadáa màá lẹ́kìsọ̀ yẹn dáadáa sọ́rí a máa bá sọ̀rọ̀ nínú kùránì a máa bá sọ̀rọ̀ nínú bíbélì kò ní rìnrìn kurì ṣùgbọ́n I promise you that's good. Ah. Jídé ẹ ọkọ mi. èmi ti lọ. ọ̀rọ̀ àwọn. gide ma. wá. jókòó mi fẹ́ bẹ́ẹ̀ sẹ́rẹ̀ náà. kò sí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni jíde iṣẹ́ tó ń ṣe yìí kò tẹ̀mí lọ́rùn rárá mo rí àwọn tí wọn ò tó ẹ. E bọ́n ti ṣe mí sí ìyá wọn lára ìyàwó ẹ ló ní dùgbẹ̀dùgbẹ̀ tó máa bí tèmi tọ̀la yìí ìjọ́ mélòó mélòó ló kù fún mi kémi náà jókòó kí n jẹun wọn mọ ẹ ṣètò sọmọ ẹ jókòó kẹ pera yín kẹjọ rò ó ẹ bí ìyàwó ẹ ò bá bá mi fòwò sábẹ́rẹ́ mi ò ní ránṣọ kí ló kù ẹ fi ètò sí o kí wọ́n gi o kí wọ́n gan kó wá lọ wáṣẹ́ gidi ṣe. ó dáa mú mi ṣe rí gbogbo tẹ́ sọ ló yé mi kó ṣe pé èmi náà fẹ́ ṣe fún ya mi ṣùgbọ́n bá tí o bá ti sì ń kọ́ pẹ̀lú ìkọ́rọ̀ tí mo bá ti ní ẹni mọ̀ pé mi náà kì í sọmọ bẹ́ẹ̀ máa ṣe fún ẹ̀fọ́ kan yín balẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ọjọ́ yẹn á túbọ̀ dálẹ̀ fún mi ẹ̀ẹ́dẹ̀ jẹun ọmọ tí sọmọ bá jiná kò dẹ̀ ní jó yín lẹ́nu pẹ̀lú ògùn ọlọ́run ṣe gbọ́n mà ẹ jẹ́ ká gbà yìí pé ọlọ́run owó ọlọ́run ló ṣe báyìí tó bá tún yá ọlọ́run àmúgbà tó bá dà wá ṣe gbọ́ ẹ kì í sì máa fi lè pàwọ́dà kí wọ́n máa jókòó sílé lásán ṣe èmi náà dẹ̀ ti reason sí tẹ̀ sọ òye èmi náà control ọmọ. Thank you. fẹ́ sọ má gbàgbé o má jìnnà sí ọ̀nkú mi o ọ̀rọ̀ là ń sọ fọmọ lóàbí o tó bá dénú ẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ fún mi ẹ má jà o ọ̀rọ̀ tí mo fẹ́ sọ má gbàgbé o. nítorí ọlọ́ ẹ bá mi sojú kẹ bá mi ṣe ẹ mọ jìnnà sọmọ yín ọjọ́ ṣe problem ṣe bẹ́ẹ̀ yín lẹni mí àbẹ́yìn kọ́ lẹni mí ẹ má wò ẹ já fi gbogbo ẹ̀fọ́ lọ. my dear kẹ má jìnnà sí bùnmi ṣe ti bọ́ ló dàbí kájọ máa máa pè láyé. ẹ fẹ́ pèsè sórí àná. àwọn màníyẹn ṣó ṣàrí àtọ̀ṣà adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ báwo ni ṣé kò sí problem lórí ọ̀rọ̀ sọ̀ṣà. Ah, hmm. ìyálọ́lá mà ní kẹ́ máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọpẹ́lọpẹ́ hmm. ọlọ́run ọpẹ́lọpẹ́ ìyálọ́lá hmm. ah, tí ò bá wá sí ìyálọ́lá ní gbogbo fẹ́ máa gbélé ìgbà. máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run wà ní fìyàlọ́lá náà sílẹ̀. àmín. ọlọ́run á jẹ́ kí ó máa tàtà jèrè. àmín o. òun náà ní tàtà ṣọ́ọ̀tì lágbára ọlọ́run. àmín o ẹ ṣé. ọkàn ní kí wá ṣàlàyé fún yín ni lórí ọ̀rọ̀ owó ti ilẹ̀ àtẹlẹ́ yìí mo fẹ́ lọ sọ́jà ǹjọ́ mẹ́rin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mi ẹ̀kẹ́ ìjọ torí ọlọ́run bá mi ṣàwọn owó tó wà nílẹ̀ bá mi ṣàjọ. èmi náà wá máa ṣàjọ kó tó dijọ́ mẹ́rin tẹ́ bá máa fi dé máa ti ṣàjọ á ti pé ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ara náà ló sẹ́nu o àmì o àjọ àti ẹ máa dà ẹ rọra ń bẹ̀ yẹn o. kí ló dé? Ah, ẹsẹ̀ yìí ni o. Ah, kẹsì ewu ẹ máa bọ̀ ẹ máa fẹ́ ti gbá sílẹ̀ fún wọ́n bá mi wò ó. mi yé ìjọba mi mójútó ọjà yìí o. mọ́là ṣé kìí ṣàwọn igi mi lélẹ̀. àǹtí ah, igi tọ̀dọ̀ yín kọ́ lélẹ̀ kí ló dé. kí ló dé dídé bọ́ọ̀lù ṣe máa ṣe ń bó ṣe ṣe mí the last igi tí mo kó fún ẹ tí mo ní kó bá mi gé ṣe ló gègé kúgẹ̀ síbẹ̀ mo jẹ́ gbèsè lé lórí ni. ẹ má bínú èmi kọ́ ni mo là ṣẹ́ẹ́dí tá à ń tẹ kogi ẹ fún mi mo bí sí ọ̀dọ̀ àwọn isa ni mo ti lọ bá wọn ṣe kankan gbà yẹn mo lọ bá wọn sẹ́ẹ̀tì máa ṣe wọn tó ní fọ́ọ̀tì ni mo dẹ̀ ní kí àáfà bá mi là sílẹ̀ kí n tó dé àáfà ló là. ojú ní torí ọlọ́run báwo ṣe máa ní kó bá mi ṣiṣẹ́ tó máa lóko fáfá ṣé mo rá àfà ń bẹ́ẹ̀ ni ṣé mo rí ńlẹ̀ làbí ṣé òníkan olúwa lóko tó dé pọ̀ nìkan mọ̀ ń kógi fún tí mo ní kó bá mi là àbálòpọ̀ yẹn máa wá wákàkiri ojú títì subhanallah walhamdulillahi asaga jidebo ṣe ti ń pa. ó dáa kan pé ọ̀làbí fúnra rẹ̀ kí ọ̀dẹ̀ tíra láti pa fún yẹn mọ́ wọ́n ní wákà ló máa ń dá kiri náà o tún débi ìsìn o tún dá wákà náà ni. bàbá pèèyàn láàbà kí lè máa dájú wákà náà lọ ìyẹn gbọ́dọ̀ máa súnmọ́ lọ́n torin torin tàdúrà tàdúrà náà ni egbọ́ tiẹ̀. jọjọjọjọ kí n gbádùn igi tí mo ní kó bá mi làǹgbà tí mo lọ bá àwọn ìsásẹ̀ tí máa ṣe wọn báwo lẹ ṣe lagi. Ah, ìgbà yìí mo lọ lè kírun lánàá èbú aláwọ̀ méjì ni mo kò kò àròyé èlọ́bàmí lagi. kí mo ṣe. igi yìí mo kó kọ lánàá wí kọ́ bá mi là ìgbà yìí mo lọ lè kírun. èmi ẹ ọ̀rẹ́ dé o èmi ẹ bá yín sí ibi ẹ ti ń sẹ́ẹ̀tì igi tó mọ̀ mọ̀ wọn ara mi níta ẹ bá sẹ́ẹ̀tì ilẹ̀ ni wọ́n là ètò sì sọ ìtẹ́ sẹ́ẹ̀tì èmi àti wà pátá làárẹ̀. ta lẹ́nu ìyá wa sẹ́ẹ̀tì igi. dénde ni. ṣé n gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ. ẹ ẹ jọ ẹ jọ. dọ́dọ́dọ́dọ́dọ́dọ́ mi pè é. lọ́dọ̀ sí to me my friend. yes ma. báwo ṣe máa gi fún ẹ tó máa kú fún àwọn èrèmé igun ẹ̀ tó ní kó máa bá mi ah, rà. ọlọ́run mọ̀ ṣàánú wa ò lérí pa ńlági iná iṣẹ́ yà á láti kékeré wa àwa di ìgbà yìí wa àtúnní mọ̀ ṣe mọ́ gbé sí wa ṣépè torí wẹ́ gbé sẹ́kù wa. ẹ jọ ah, tó ẹ má rọra díẹ̀ díẹ̀ o. kọ́n sọ̀rọ̀ lépa ẹ gan igi sọ̀rọ̀ sọ̀rọ̀ lépa ẹ. igi wo ni wọ́n sẹ́ẹ̀tì yẹn ń fún. ẹ wọ àròyé ṣẹ́ẹ̀tì igi ọ̀nà. Ah, igi màdàmú ti ọ̀sẹ́ẹ̀tì lánàá tèmi àti bàbá là. ayé ẹ bàjẹ́ o ti ń pò gbèrè o lè lóo omi tí o lè. orí ẹ dáhùn. ọlọ́run ò ní gbaṣẹ́ tẹ ọlọ́lẹ́ni mọ̀dọ́m ẹ yé torí ọlọ́run èmi ló lági lẹ́hún sọ̀rọ̀ lépa ẹ̀yẹ o fáàmì fáàmì fáàmì fáàmì ní lọ kákógi yẹ mo dẹ̀ kó lórí máṣíìnì mo nà tẹ́rẹ́ tẹ́rí bẹ́ẹ̀ mo dẹ̀ la mo mú mo sẹ́ẹ̀tì máṣíìnì fáàmì mo là á lé two by la mo là á la tẹ́ mo là á kọlẹ̀ bẹ́ẹ̀ máa fún lówó èmi lẹ́yìn fún lówó. yọ wa la yọ la gbèsè o. o ti jẹ gbèsè. gbèsè lọ́la o ìtorí hmm. wí igi yà ń jà lé lórí ìlàkulà lọ́la síbẹ̀ o. Ah, ọ̀dà èmi èmi kọ́ mo lè ní. kò gbẹ́dọ̀ dákẹ́ ẹ wo torí tọ́lọ́ mo fọ́lọ́ Ẹlẹ́dùmarè bẹ́ẹ̀ irú ẹ̀ ò ní wáyé mọ́ ẹjọ́ torí ọlọ́sẹ́ gbọ́ ẹjọ́. ṣé ni mo ṣàkó fún ẹ tó bá wò pé o lè là filẹ̀. ẹ má wò ó tó bá wò pé o rẹ̀ filẹ̀. kàkà kó rẹ̀ mi máa mú rẹ̀ ròdò máa fi sọmọ ẹja lórí kólé rẹ̀ mí ẹ lè gbé sẹ́yìn fún mi kí tó sọ pé mo sọ lẹ́ndí ẹ ẹ má bínú ẹjọ́ irú ẹ̀ ò ní wáyé mọ́ ẹjọ́. awo ika ẹ má bínú ẹ dẹ̀ ní sùúrù díẹ̀. bàbá dáre ẹ pé ọmọ. mọ́mí dáre ọkùnrin àbómi. mọ́ mi dáre bí ọkùnrin. ọ̀rẹ́ mi wá ní kí wá sọ fún yín wọ́n ní kẹ́ máa bọ̀ nílé. ẹ má pẹ́ o. ó dà èmi náà máa change aṣọ mi sì máa bá yín ẹ ṣeun gan ma. ẹ jíde mo kú ẹ kú ayọ̀ ọmọ Ọlọ́run àgbà ìtọ́jú ẹ láwọn tó bá dẹ̀ ti lọ nǹkan tó bá sọ kò jẹ́ ká gbọ́ kí ni. dáàdi dáre kẹ́ ẹ máa bá mi fẹ́ mi ṣe lọ bí kan. ẹ tẹ́tí dẹ́dá ẹ wò ẹ mẹ́sàn pé ń tẹ́ máa là sílé ẹ là tó dá síbẹ̀ ni o. èébì ọgbẹ́ ẹ̀sẹ̀ kan wọ́n pẹ̀lú obìnrin yorùbá lagi yìí lọ́jọ́ wọn nìkan sálé mọ́ wá kiri kọ́ bá òun lagi ṣèṣe wọ́n la nǹkan mi mọ́ gi. àfa ọwọ́ mi jẹ́ lọ́wọ́ ló fi dé gbégi ló fi gbégi fún mi. èrùkúlá lọ́mọdé rí ẹ. alakọlẹ ọmọdé ń dọ ìlà. ẹ jọ jẹ́ kí n gbọ́rọ̀ ẹ àfa ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ ẹ sùúrù ṣe ọ̀rọ̀ ọmọ ló tún ti ṣẹlẹ̀ yorùbá ń dọ́gbọ́n sí tẹ́lẹ̀ náà máa ṣe o. ayọ̀ ti dé náà ká mọ̀ ẹ̀yọ̀ lọ ni èyí ní láti mú láti bẹ̀rẹ̀ sí ní dàwọ́ ọmọ òní láti bẹ̀rẹ̀ àjọkẹ́ ọtí ewu o ọlọ́run á wọ ọlọ́run á dá sí o kí ló bá dé bí àjọkẹ́ kí ló ṣe rò tó o rí bí yà sí àfirú ọsibítù rè ló wá bímọ sí kí ni tó sún ẹ sí. kò tiẹ̀ yé mi náà bí mo ṣe débì kò yé mi bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe mí báyìí tí mo ní kó máa mú mi bọ̀ ń lé mi ti ẹ mọ mo ṣe débi ìbá mi. o mọ bó ṣe débi ṣe bó o mọ bó ṣe ń ṣe tẹ́lẹ̀ àjọkẹ́ ó mọ ipò tí ìwọ àtọkọ ẹ̀ tẹ̀jọ wà ṣé fẹ́ pa mí ni àbí mo lọ fẹ́ ká ti lówó ń sìn. kò ṣe mí bó ṣe ń ṣe mí tẹ́lẹ̀ ni. kò ṣe ẹ bó ṣe ń ṣe ẹ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. kí lẹ ṣe wá fẹ́ sanwó ọsibítù tó wá yìí. mọ́mi jíde. ah jíde ẹ kú ewu ọlọ́run àwò. ìyá dáre kí ló sún ẹ débi tó dẹ́ mọ́ condition mi it's like pé o kàn rí mi tọ̀dẹ̀ tó ń ṣe mí. ẹ wá bẹ́ẹ̀ ṣe máa wúwo hospital sàn ní tó wà nílẹ̀ nìyẹn o ẹ wá bẹ́ẹ̀ ṣe máa wúwo hospital. bó ni mo ti fẹ́ rówó báyìí. bóyá kí n dẹ̀ lọ kó owó apple tí wọ́n máa ń kó fún mi tí mò ń rejọ sílé. Si pé tẹ́ni tó ń ta fún mi bá dé kí n kó fún bóyá ká sì lò ná. olówó kan lé. bẹ́ẹ̀ ni ó wà ní wardrobe mi. ẹ ṣé wàá tètè lọ kó yẹn wá kí mi ṣì dúró náà ká fi sanwó hospital yẹn. ó dàbí pé tó máa kàn náà ni <laughs> ṣé wàá kì í sá. a ní ọjọ́ pé wàá ò béèrè òun òun tó ṣe ọmọ nǹkan ọ̀ṣọ́ wọn. báwo lè ṣiṣẹ́. mo dá ìjọ má bínú torí ọlọ́pàá. pékèrè ẹgbẹ́ nǹkan ti kó fún yẹn. wọ́n ní mi ò fẹ́ ọ̀gbọ́rọ̀ mo lè ti sọ fún ẹ mi ò lè bí ọmọ tí mi ní lè bá sọ̀rọ̀. mo gbọ́rọ̀ sí yẹn lẹ́nu ṣe ẹ ṣáà ti ní kí n lù ú lé mo ti ṣe gbogbo ẹ mo ti dá yín ló ọ̀dà ẹ jẹ́ kí n fi ilé òkúrò. <laughs> ṣé ohun tí mo ní kọlù ńlẹ̀ ni ṣé ohun tí mo ní kọlù ńlẹ̀ ni ṣé ọ̀rọ̀ ilé yìí nìkan ni mo bẹ́ẹ̀ sọ mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi. wọ́n bá ṣe ń ṣe báyìí ó ní mi ní fún ara mi tó bá jẹ́ lórí yẹn mi ní pọkùnrin fún ara mi ẹ̀ lọ́sọ́mdì wẹ̀rẹ̀ sójú títì mi ò mú àmì ní kí ló dé bọ́lá bá kọ́ pé màá lọ́kọ̀ màá lọ́kọ̀ mọ́ mi má fi ní mi lára. ayé ń ṣe ayé ń ṣe nítorí ọlọ́run ayé ń ṣe ah bàbá ní gẹdú ẹ káàbọ̀ ẹ wọlé kẹ jókòó mami èwo ń ta wọ yìí àwọn nọ́mbà mi wà ah, agbègbè lónìí mo ṣe rà mo ṣe bíi. <coughs> Baba, hmm? ẹ jọ ǹjọ́ dáa kí ọmọbìnrin wà kó má ní adé orí. tó bá jẹ́ ìdílé ọba ló ti wá ó yẹ kó ní. ìdílé ọba báwo àní kóbìnrin wà kó má lọ́kọ ṣó dáa. ọtọ abẹ ń ṣeré. ṣé bọ́mọ mi ni ṣé mo fẹ́ kúrọ́ mọ́ ni. láì sàṣà sí àbí pé ìdílé ń bí ọjọ́ orí wọn dé. màmí kí èrò bẹ́ẹ̀ ń ṣe náà ẹ ń fi ẹjọ́ mi sun òṣìṣẹ́ mi. kọ́lẹ́pọ̀ ṣíwọ́ ẹ ń fi ẹjọ́ mi sun òṣìṣẹ́ mi ọdún òní kó máa fi wọ̀ mí iyì wọn ló fẹ́ bù fún mi kí ló dé ah, àmọ́ mi kì í ṣe gbaṣọ lè yọlẹ̀ sá sóòrùn nítorí pé ẹ̀fẹ́ ìjẹ́wúrò rẹ̀ rí pé mi bọ̀ dáa ah, àmọ́ mi ẹ jẹ́ kó wá sìn ẹ ṣe ẹ jẹ́ wá máa lọ́lé máa sìn. mọ̀mọ́ hmm? ọlọ́run ò fún yín sí. àmì o alásìkò bá a sí. àmì o. màmá màmá hmm? ẹ máa bá wọn sọ bábí àmọ́ tí ń ṣẹlẹ̀ ń sìn o ẹ má jẹ́ ṣépè fún yín lẹ́wọ̀ ọ̀la ah, kò yí yín iná kú fún irúgbòjú ọ̀gẹ̀dẹ̀ kú fún ọmọ ẹ̀rọ pọ̀ kí làwọn ò fi lẹ̀ ẹ sì ràn kọ́ tọ́pẹ́. kí n lè sọ lójú yín o tí kò bá ti gbọ́ ọ̀rọ̀ tèmi mi ni wá bímọ. àbí àmọ́ tòótọ́ mo kọ́ lọ́mọ nìyẹn. ẹ bá wá bí ọmọ àlè ní ẹ má wà o. àwa jẹ́wọ́ fún ẹ pé mi ò ṣe ọmọ àlè mi ò ní wá bímọ tó bá lóò ní gbọ́ràn ìwà aláìgbọ́ràn ọmọ yìí. ọlọ́run ti ní bí ó ti rí nù ọwọ́ mi náà gbogbo rẹ̀ ó bọ̀ sí ó sì ti bọ́ sí ọlọ́run mọ́jọ́ ò bàjẹ́ ó wá kù sí lọ́wọ́ kí n mọ̀ ọ́ lò ó èmi fúnra mi. Hmm. Mm-hmm. turaya. baba báwo. àbúrò ma baba gbégi lódò. ọkọ tí fi kò yin lẹ. ikú ni ikú ni àgbàlagbì. tó jẹ àgbàlagbà lọ àwọ ah. àgbàlagbì. baba ó yẹ kẹ sàmì kẹ ẹ gbọ́ pé mo bímọ ṣá. ọbí mm-hmm. ma. mo bọ́kùnrin eh. tẹ̀lé lọ́nlẹ̀ ẹ bá fi para ẹsẹ̀ kan wọ́n bímọ kì í ṣe mi nìkan ní ń gbọ́ ọ yẹ kó lọ sí kí ló kọ rẹ ni rédíò nàìjíríà àbí kó lọ sí rédíò Lagos o tiwantiwa Lagos o wọn bọ gbé sórí afẹ́fẹ́ ọ̀fẹ́ ni wọn tún ṣe fún ọ. àfi ọkùnrin tí ò sí nílẹ̀ yìí tó jẹ́ wọ̀lọ́kọ́ bí ọkùnrin wo náà bá tiẹ̀ wáyé lónìí ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ti pọ̀ jù bàbá wa lè jẹ́ ó ti pọ̀ jù ó ti pọ̀ jù. ẹ ah, ẹ káàbọ̀ káàbọ̀ pẹ̀lẹ́ ìyàwó ẹ̀ nǹkan. ó wà dáadáa ma. ẹ kò sí problem kankan. kò sí wàhálà rárá ma. sọ ìwọ la fẹ́ mo ṣe ń sìn. ọ̀rọ̀ tí ìkómọ olókùn ti mú un sáré ẹ̀ kiri báyìí. a ṣèkó ọmọ ẹ tó máa níyì tó dẹ̀ máa yẹ ó sì orí bú onù tó bímọ tó rò ó tọmọ tó ń ságbé kí lórúkọ pé ó so ókọ ọmọ wọn rán sẹni bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ òsì yín tán ẹ wàá mọ wáyà láàánú òsì kan baba, hmm. ọkọ mi ń kọ́ kò sí kò sí láburú kò sí gbogbo ẹ wà digbidigbi ni. ṣé táyà ọyọ lọtẹ yìí. rárá túùfù nìkan ni ó ya. tíùbù nàkìlẹ̀ wá ṣe ń bi. wọ́n lọ bá fọgàláìsà àmọ́ mọ̀ pé lórí yíyí ni ó lè fowó lè folúwa rẹ̀ mo wá lónìí ná fúnra mi pé èrò gan wọn ta túùfù ibi méjì mo ti ná wọn wá ní six thousand six thousand túùfù mo wá wò pé tí yíbò ni tí mo ná lọ́dọ̀ rẹ̀ mo wá pa lọ sí ṣọ́ọ̀bù kejì ṣọ́ọ̀bù kejì ni wọ́n ní four thousand mo wá rí pé ó ní four thousand kì í ṣe original mo wá rí pé bu ni mo wá lọ sọ́dọ̀ ní six thousand mo tún wá bẹ̀ ọ wá yọ five hundred naira ọ jẹ́ fi five five five kí ni five one thousand kápín méjì five five five five five zero eight zero eight zero. tẹ bá ti make up mind yín ẹ sọ yìí tẹnu. make up láìsí bàbá sálà. jíde. gba thirty thousand tó bá dọ̀tún là wàá bá mi ń sọ láàárọ̀ kùtùkùtù bó ṣe máa ṣe gbogbo estimate nǹkan tó bá ní ìdíkọ̀tìkọ̀ kó wá sí mi bá mi kíyàwó ẹ̀ kò dẹ̀ kí ọmọ ẹ̀. ká tiẹ̀ mọ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màmá sọ lẹ́ẹ̀kan. ọmọ yìí wò. màmá dúdú tí wọ́n lọ lẹ́ẹ̀kan hmm. àfi ìgbà tí wọ́n ríran ni torí tí n bá sọ aláìdálẹ́mí náà ò jẹ́ mo sì fẹ́rẹ̀ fún yín kò yé yín ẹ ti gbọ́ nípa àgbàlagbì àgbàlagbì tó ju àgbàlagbà lọ èmi ni ẹ lo tùráyà tẹ bá ń gbọ́ tùráyà lọ́mọ èmi ni bẹ́ẹ̀ bá sọ mí omi tọ́nì gbé mi mì kò yé yín mo tún dún lọ ni ẹ má wàá fojú wò mí tẹ bá rẹ pójú yóò wúlò ege síbì kan ara mi gan lẹ́lò ẹ gbọ́ ibi tí sẹ́ wà nù tí sẹ́ pa ibi tùráyà gan nù àjọwọlé mo fẹ́ tùráyà yín gidi kí n láyín bí oyin kí n gbádùn yín kẹ́ ẹ gbádùn mi kẹ́ ẹ fàṣọyà mọ́ ńlá. kò sárọ làkàsọ. bọ́lá ń bọ̀. inú ilé. ilé mi. mo ní ká ṣe kíákíá. ìyá mo ti dàgé egungun tún lé sí ni mo ní tùráyà lọ́mọ egungun tún lé síbẹ̀ sí ni tùráyà ò ní kú láéláé kọ́mọ̀ ní bátìrì ń ṣiṣẹ́ lọ ni kẹ́ ẹ̀ fọmọ́lẹ̀ ọmọ ń ṣiṣẹ́ lọ ni. wọ́n mi dáre ah, ẹ̀ra ẹ̀ra máa ẹ̀ kú ní ẹ̀ kú ewu ọmọ ọlọ́wà áwọ̀ àná ẹ̀yìn mọ́ mi dáre àwọn kọ́sọ́mà dáre dáre ní sọ́ọ̀bẹ̀. ẹ ṣe àdúpẹ́ mọ́ ọ ẹ ṣe ọlọ́run á wò wá pọ̀ ọ ẹ ṣe mo dúpẹ́. ẹ̀rọ ọmọ yín rèé. Ah, ah, ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe kan mà ẹ máa rí ṣe mà ọlọ́wọ́ wà ọmọ òfin náà ọlọ́run àbáyé àwọn ọlọ́fà ti dé ẹ dúró bá a sọmọ lórúkọ lọ́wọ́ lọ dóde ń síta ń gbà ok ẹ ṣe ṣe mo fẹ́ mú ọ lọ sí pálọ̀. ẹ ọjà ẹ̀jẹ̀ náà ló ṣe kíákíá. sẹ̀lú alánàbí olùkárí. sallallahu alaihi wasallam. àwa wa oníkẹ́ àjọ̀gbọ́n fún àlejò wa Muhammad. sallallahu alaihi wasallam. nígbà yá àti ká kéwú túbà tán ara gbé súná ọmọ jáde àwọn àfa wa nígbà tí a ti kéwú túbà tán báyìí a wàá gbé orúkọ ọmọ jáde. àmọ́ kó tó di wí àwa gbé súná náà jáde. wọ́n ní kí ó tó di pé a gbé súná ọmọ jáde. a gbọ́ ọ̀rọ̀ díẹ̀. wọ́n ní a gbọ́ ọ̀rọ̀ ìyànjú lọ́dún àwọn àfa wa gbà. lẹ́nu ìran àfa wa yọjọ́ kò tì mí. torí ìran alátìlẹyìn ra. torí àwọn ni wa. bisimilayi. sẹlú wàlá nàbí ilikari. wọ́n ní ẹ̀yọ̀ wa sallam. wọ́n wọ́n ní ẹyọ ń bòmù wọ́n mọ̀ lẹ wá dákẹ́ tó bá ṣe pé makosa ni ẹ ó ti máa mì lọ́rùn bó bá ṣe pé àwílò ni ẹ ó ti máa gbọ̀n lẹ́sẹ̀ ẹ ó máa mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ bíi táyà Toyota. wọ́n ní ẹyọ ń bọ̀ ànábì lẹ wá dákẹ́. mọ́nà àwọn wá sí eré ẹ pé wo dédé máa ṣe jẹ́jẹ́ o ẹ gbà ọ ní kò. ẹni tí o sọ̀rọ̀ ẹ o. ẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. wọ́n ní adúpẹ́ fún ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ fún bàbá ọlọ́mọ yìí. wọ́n ní adúpẹ́ fún bàbá ọlọ́mọ. mo sì dúpẹ́ fún ìyá ọlọ́mọ. adúpẹ́ fún ìyá ọlọ́mọ. wọ́n ní gbogbo àwọn tó wá bá a jókòó lónìí náà. ọpẹ́ lọ́rọ̀ wa yẹ. ọpẹ́ wàá. ọpẹ́ ìdùnnú ọlọ́run má bà wá nú jẹ́. ọpẹ́ wa ọpẹ́ ìdùnnú ọlọ́run má bà wá nú jẹ́. irú tí mo fi sọ pé ká máa dúpẹ́. wọ́n ní nǹkan tí àwọn fi ní kí a máa dá ọpẹ́. ọlọ́run ti dára ń bò mí lónìí. wọ́n ní ọlọ́run ti dára ń bò mí lónìí. ìyá òsì! ìyá òsì! ọmọ wà. ọmọ wà. ọlọ́run ò pé ká wá rí rẹ̀ ọlọ́run ò pé kí tiwa rí bẹ́ẹ̀. ọlọ́run ti méjèèjì ta wá lọ́rẹ. alhamdulilayi rabil alamin. ọ̀rọ̀ èèyàn bá ń da. wọ́n tọrọ èèyàn bá ń da. ọpẹ́ ni ọpẹ́ ni. bọ́bá kùn díẹ̀ káàtó ọpẹ́ ni. kó máa dúpẹ́ àfa wa. wọ́n láwọn àfa wa. oníkun kéwú. àfa wa mujahidu oníkun kéwú. tọ́wà ní sọ tọ́wà ní sọ pákó. àdúgbò yìí ni. wọ́n láwọn ìmọ̀ọ́mù àdúgbò yìí ìwọ lọ gbọ́dọ̀ gbé orúkọ ọmọ yìí jáde. wọ́n ní àwọn ẹ̀yin ni àwọn yọ̀ǹda fún láti gbé orúkọ ọmọ yìí jáde. mo fún ọ láṣẹ. wọ́n láwọn fún yín láṣẹ. gbé orúkọ ọmọ náà jáde. wọ́n ní bisimilá. èmi àlùfáà kún fáyẹ kún. wọ́n láwọn bàbá wa fún wa. sẹlú alánàbí ìlìkárí. sallallahu alaihi wasallam. àwíkẹ́ yòǹbó muhammad. sallallahu alaihi wasallam. ẹ àwa gbé orúkọ ọmọ náà jáde báyìí. wọ́n ní àwa gbé orúkọ ọmọ náà jáde báyìí. ọmọ erúkọ yìí ọmọ ha. ẹ má jẹ́ kó orúkọ ọmọ ha o. bàbá ọmọ lórúkọ ọmọ ní ha ọyọ kó ojú sọ pákó lọ mú wo kínní yìí. ẹ má jẹ́ ọha ẹ má jẹ́ ọha. yàrá àdìpọ̀ ha ni. ṣẹ́rẹ́lẹ̀ ẹ bá mi fi tọrọ fún Jídé. èyí ẹ bá mi fi tọrọ fún ọlọ́mọ eléyìí gbogbo àwọn tó wá bá wa ṣàjọyọ̀ yìí ẹ bá mi fi tọrọ fún wọn ṣé wàá rí eléyìí tó kù yìí ẹ bá mi fi tọrọ fọmọ yìí kọ́lọ́n bá mi ṣe lọ́mọ alálùbáríkà kó ṣe lọ́mọ olóríire àsìkò tó wá wáyé yìí kí Jídé mọ̀ sówó kó mọ̀ sáyọ̀ kó mọ̀ sí dùnú iṣẹ́ ńlá kàǹdùkàǹdù báyìí ni kọ́lọ́n bá mi gbé. tẹ̀lú àlànà bíi lìkàyè ìyá wa ti gbogbo ẹ̀ papọ̀. gbogbo wa ló ti gbọ́n yìí ìyá ara sọ ọ̀rọ̀ náà sọ. wọn lọ́rọ̀ náà sọ. torí wí ọmọ yìí à ń kó jáde lónìí. ọmọ tí à ń kó jáde lónìí. ọmọ alálùbáríkà ni torí kí ni bẹ́ẹ̀ ṣe ń wò mí. Hmm, wọ́n bí àwọn bàbá wa níbi aṣẹ́wó àwọn. àpẹẹrẹ yẹn rí mọ̀ wí ọmọ yìí ọmọ alálùbáríkà ni. wọ́n lápẹẹrẹ tó hàn yìí pé ọmọ yìí ọmọ alálùbáríkà ni. àsìkò yá fẹ́ kó yìí gan-an ni mo gbàjọ sí. wọ́n nígbà táwọn fẹ́ kó ọmọ yìí gbà yìí làwọn gbàjọ sí. ẹ wo bí mo ti dagbádàbò lẹ. wọ́n ní ọba àwọn ṣe dagbádàbò lẹ. èdèdè lẹ. wọ́n láwọn èdèdè wọ gbẹ́dẹ́ ni. wọ́n torí pé ọmọ yìí jẹ́ alálùbáríkà ni. ẹ wá wòran lónìí yà ń kó ọmọ yìí náà. wọ́n ká wá wò ní táwọn kó bọ́ ọmọ nìyí. ìyẹn náà ń náwó lọ́wọ́ yìí. wọ́n náwó lọ́wọ́. àtúnwá lálejò pàtàkì mi lónìí. wọ́n lálejò pàtàkì mi lónìí. ìyá ọmọ ló wégele gígele dàbí ìbàlú. wọ́n ní ìyá ọmọ ni ó wégele dáadáa rékété yìí. àlejò pàtàkì yà wá ní níbí lónìí lọ́jọ́ màdàmú fèyí. wọ́n láwọn àlejò wa pàtàkì tí a níbí lónìí wa. àlàra máa ń gégi kò ní ìsọpákó. wọ́n láwọn la máa ń gégi fún ní ìsọpákó. gbogbo igi yẹn ń ta ìra ló ń ge. wọ́n ní gbogbo igi tí wọ́n ta pátá àwa ló ń ge. yà ni. wọ́n pákó yìí tí wọ́n bá bínú inú wọn á tún padà rọ̀ padà. ètò ń padà láàbù síra ni ìfẹ́ yẹn ká ní síra náà ló mú ra ní bí lónìí. wọ́n ní ìfẹ́ tí wọ́n ní síra òun náà ló mú wọn wá bí lónìí. wọ́n náà gbẹ̀ owó lónìí. àmọ́ ipò wọn náà. ẹ má mọ ojú wíṣọ pákó la rà wò wá o oh. ìjókòó aláàbà lélẹ̀ owó gidi lẹ́ẹ̀mú kò rà. Allahu Akbar. bẹ́ẹ̀ bá wá fẹ́ kórúkọ náà jáde báyìí lẹ́sẹ̀ yìí bọ́lá rẹ wá sí. wọ́n ní tí orúkọ náà bá fẹ́ jáde báyìí ní lásìkò yìí. kíkàlùkọ́ ọmọ tó bá kọ́ ọmọ jáde. ẹ̀yin tó kùn ẹ̀yin tó kùn. a tọ́ bá ká máa ládé fowó pè lọ́mọ wá ń jẹ́ o. àdéfowó pè lọ́mọ wá ń jẹ́. ọmọ alálùbáríkà tí a wá kó. àdéfowó pè lọ́mọ wá ń jẹ́. ọmọ tí a lọ mẹ́ka tí a wá kó. àdéfowó pè lọ́mọ wá ń jẹ́. Eh, kílẹ̀ yìí mi bá kátà iye. èmi lèmi lẹ ń sọ lẹ́nu. ó ní bàbá yà máa tà dáadáa o. gbàgbé ẹsẹ̀ ṣàlàyé yẹn gan-an lọ́sẹ̀ẹ̀sẹ̀ yé ra lórí wí àsọ̀rọ̀ yẹn lọ lọ́pẹ́ lè pè ṣáájú bẹ́ẹ̀ ṣe gbé jókòó ń bèèyàn bá bèrè mí nífù rẹ ọba kan sílípèwé bẹ́ẹ̀ ẹ lè sùn. <laughs> àwa dúpẹ́ o orúkọ ọmọ náà rà jáde báyìí ọlọ́run ló fún ra níyàwó sóhun tó fún wa lọ́mọ bí ọlọ́hun tó fún wa lọ́mọ bí Èdùmàrè dámọ̀ náà sí kájà mi àgbẹ̀sí ànábì ga. Rashidi la sọmọ ah, Rashidi la sọmọ Rashidi la sọmọ olúwa tó fún wa níyàwó sóhun ló fún wa lọ́mọ bí Èdùmàrè dámọ̀ náà sí Rashidi. káàbọ̀. ẹ ṣe gan o. <laughs> ó lè kú ìnáwó ọjọ́. Ah, ẹ̀yin ni mo rí dúpẹ́ lọ́wọ́ ẹ. èmi. Ah, because if not you ah, tí kì bá ṣe ti yín ojú máa tì mí jù. pẹ̀lú ògùn ọlọ́run ojú ò ní tẹnì kankan nù wá. jíde ọlá ọlọ́run là ń jẹ tí kì í tán ọlọ́run ni kò máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kì í ṣe mi mo ti ẹ dúpẹ́ lọ́wọ́ lọ́hùn and mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ lọ́hùn pé kọ́lọ́ bá mi sọ yín ní ẹ̀sùn náà lọ́pọ̀lọpọ̀. jíde ọlọ́run ti san mí lẹ́san ah! ọlọ́run ti lù ẹ́ ó ti san mí lẹ́san ìwọ náà kúkú mọ condition tí mo wà ọmọ kan tó ti ń pa mí lẹ́kún for the past twelve years ọmọ ìbànújẹ́ mi ọmọ kan tó ń kan mí lóminú ọmọ kan tó ń pa mí lẹ́kún. Yes ṣùgbọ́n ọba arínúrẹ̀dẹ̀ olùmọ̀ràn ọkàn ó dẹ̀ wò mí ṣòṣòṣò ṣe mí lóore ó mú ẹ ó fi ẹ nu omijé mi nà ó fi ẹ fi ìdùnnú ayọ̀ ìbùkún ó fi ó fi ó fi jogún fún mi ó fi sáyé mi. ẹ dùn ún ah, mo jìnnà sí yorùbá yín yẹn gan jíde èmi ni kò máa kíkó kú oríire mo ti lóyún. ẹ ti lóyún. mo ti lóyún. ta lẹ lóyún fún un. má fọwọ́dà ṣe ẹ̀yẹ ta ni mo lóyún fún ta ló rí pẹ̀lú mi sawmill ta ló rí tí mo mọ̀ ilé tí mo ń gbé ta ló ń bẹ̀ ìwọ nìkan ni mo mọ̀ ìwọ ló lóyún. mi. yes. lóyún fún mi. mo dáná. no. kò ń ṣe ẹrù mi. ẹ jíjí ọmọ tó ṣe èmi báyìí ẹ jẹ. yes. èmi báyìí ẹ jẹ. ah it's tantamount to go fẹ́ báyìí mi jẹ. ṣé mo sọ pé mi fẹ́ àbí mi sọ fẹ́ mo sọ àwọn òṣèré tí mo ní fẹ́ ó yẹ kí o dànù mi right ah, mi ìdẹ̀ lè proceed mọ́ nìyẹn ìyẹn ló jẹ́ kí n gbé sọmi dẹ tó wá fa pákó ní sọmi eh, so òun fẹ́ báyìí mi jẹ àbí. ní sùúrù kí ló yún mi níṣe pẹ̀lú gbogbo nǹkan tó ń kà lẹ̀. kí ni ò ní ṣe eh, ṣé ọmọ pé ọmọ bẹ̀rẹ̀ ò sí bẹ̀rẹ̀ ni. jíde jíde jíde jọ̀ọ́. o respect mi sì pé kí lọ gbé ìyàgbá kí lọ gbé lọ́mọdé gbá lórí àbí dẹ́kin sọ kankan fún ẹ tó bá lò pé onífẹ̀ẹ́ ara dáadáa tó bá nífẹ̀ẹ́ ara dáadáa sórí oyún náà yẹ kó tètè lọ wá solution sí ni o yes lọ wá solution sí. àníkẹ́ fún mi láwọn nọ́mbà tó yẹ pé tí n bá ti ná àpò ẹ̀ mẹ́ta ni ní. so mowó dání. bàbá kò mí mowó dání mi yáwó yẹn gan ni mi lè fẹ́ kó gba. sórí nọ́mbà tí mo fẹ́ fún ẹ tó o bá lu nọ́mbà yẹn owó ni o á yọ owó fún ẹ. kì í wá gbogbo ìgbà ìgbà tó bá wá báyà máa ń gbà mú ni. ẹ twenty five. twenty five. twenty seven twenty seven àti fifteen. twenty five twenty seven fifteen. ẹ eh, mẹ́tẹ̀ẹ̀ta yẹn. kidnap mẹ́tẹ̀ẹ̀ta yẹn. kidnap mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó máa yọ fún ẹ àmọ́ wà wàá fèmí náà nìkan o. sórí. ẹ ká sùn sá. wembley dàn yìí ah, pẹ̀lẹ́ o olúbomi àdànní ọmọ dáadáa ṣé kò sí lábújá. àlàáfíà ni sà àtọ̀dọ̀ lọ́ọ̀yà mi ni mo ti ń bọ̀ mo dẹ̀ sọ fún un pé kó bá mi ní láàárọ̀ ọ̀la nítorí àwọn ará bí tó fẹ́ sanwó yẹn and me dẹ̀ mind tẹ́yìn náà bá lè wà níbẹ̀. ọmọ dáadáa ni ìwà tó hù yìí ó ní wọ́n pè ní ìwà ọmọlúàbí òyìnbó sọ pé ọmọlú ọmọlúàbí ènìyàn òun ló máa ń hùwù wà tó hù yìí torí pé ó fi hàn mí pé o ò wú o sọ pé ẹ bàbá kan lásán o kà mí bó ti yẹ kó o pè mí ọlọ́run á ọmọ á náà ní inú mi dùn gan I'm very grateful ó hùwà ọmọ tó yọ láti inú medulla oblongata from brain psychology and diplomatic olùwọ́ ọmọ ọlọ́pọlọ now màá wá síbẹ̀ ṣùgbọ́n màá wá ṣé láàárọ̀ ni wọ́n dẹ̀ máa sanwó yẹn lọ́la màá wá kò sí ẹ má fún mi lówó mọ́tò ń sè tí n bá wá kó papọ̀ fún mi kò sí ọmọ dáadáa táǹkì ẹ táǹkì táǹkì ọmọ nìyẹn ẹ ah. eh, bàbá fò Baba. fò ẹ ọmọ yẹn ẹ jẹ́ kí n sáré rí mi kò fẹ́ bèrè question kan àbí méjì lọ́wọ́ ẹ. Eh. lọ́wọ́ ẹ. jókòó má fẹ́ bọ̀ níbo àní kò jókòó òyìnbó sọ pé man start to step you you spread the uh, saw sand sand before we step the water iyẹ̀pẹ̀ ló máa tẹ kó tó tẹ omi bó ṣe wà yẹn kò níyà kò ní bàbá mọ́ èmi nìyé èmi ni bàbá ẹ̀ ọmọ mi gidi ni bó ṣe wà yẹn ntí n bá ní kó ṣe òun ló máa ṣe tí n bá ní kò gbọdọ̀ ṣe nǹkan kò ní ṣe bó dẹ̀ ṣe wà yẹn ogún tí àwọn ìyá àti bàbá ẹ̀ tán filẹ̀ fún bìtìbìtì owó ni àná nàta bó ṣe wà yẹn fucking bastard billionaire bó ṣe lọ it's a stupid billionaire bó ṣe wà yẹn olówó lọ́wọ́ gan eh, eh. kíní kan á ní kò lọ́kọ. Ah, ẹ mọ̀ tẹ́ fẹ́ ṣe ni ẹ fọmọ fọmọ nìyẹn bó ń ṣe wà yẹn ọmọ yín èmi gangan ọmọ yín ẹ dẹ̀ fà wá nílá ló máa fẹ́ ẹ jẹ́ kórúkọ ẹ ti ẹ̀rù kílẹ̀ pé bùn mi lẹ pé lẹ́kọ̀ọ́ ẹ bùn mí. bó ṣe máa ń jẹ́ gan-an nìyẹn ó wá jẹ́ pé nèsì ìwọ́jọ ọmọ tèmi sì ńgbà tọrọ ilé ìdílẹ̀ bó o bá jẹ owó ń bí ọmọ bó ṣe ń fáṣu owó ẹ̀tákò tó ń mèrè tó ń sá lọ bódò ṣe rọ̀ tó ń dọ́sí òfò onílé ní òdò ń sá lọ pẹ̀lú five thousand tó ń jẹ àbí nèsì wá dọ́mọ mi ẹ̀ òmọ tó ṣẹlẹ̀ adùn náà ló gbẹ̀yìn ewúro the sweetest ever the euro. so mo mo mo gbà ẹ̀kẹ́ nìkan wá ní ṣé o lè fẹ́. Ah, papu mi ṣe ẹ̀yin náà wo àwọn i never shop tó máa ń wá yẹn wetin you get from it máa ń tẹ̀lé kiri ẹ̀ ẹ̀yin ò ṣe gbà mí lọ́wọ́ wọn kémi náà lọ fẹ́ wetin you carry kan. <laughs> ok sórí ẹni tó wá máa fẹ́ ọmọ yìí á hmm. fẹ́ èmi náà pọ̀ mọ́ ni bó ṣe wáyé ọmọ yẹn ń tọ́jú mi tí wọ́n bá fẹ́ ń sìn agreement á wà láàrin mi pẹ̀lú ẹ pé wàá máa ẹ wàá máa fa àwọn àyè ok shop maker shop ọ̀pá ọ̀pá èmi kan mọ orú ẹ ṣe. irí ẹ ní irí ẹ ní. ṣe rí owó yìí sìn mi fẹ́ fi náàpù ẹ̀ tẹ́lẹ̀ ni fi mọ̀ pé nọ́mbà kan tó lé wà ní ẹ̀ ká kí n fi náàpù pépà jẹ́ kí n fi náàpù èèyàn ẹ̀ gbà kí n kàn fi lè sọ fún ẹ ṣiṣẹ́. ọkọ̀ bùnmi o. èmi nìyẹn aná mi aná mi <laughs> bó ṣe wà ó fi hàn pé irú ẹ yìí wàá dọ̀ bá sí irú ẹ ẹ tó ṣẹlẹ̀ ni pé o ti fẹ́. ìgbà wo ni màá wá rí. wàá rí so tó wá rí àwọn ọ̀dọ̀dọ̀ owó kan tó wà nílẹ̀ tó ti pé máa ṣètò màá jẹ́ kó tètè bẹ́ẹ̀lù owó yẹn kó eh, tètè. Ah! ẹ jẹ́ kí n mú kọfẹ́ màmá lọ sí. ẹ ṣe kèsè pé ló wà lọ ah, ah. bó wà lọ ò lè bá kí ẹ wà lọ́wọ́. ìrìn náà ti ṣílẹ̀kùn lọ́dún tí ẹ lọ sí. bọ́kà rẹ̀ balẹ̀. àwọ̀bù. bìkà. àwọ̀bù. òun ni mọ̀. hello ten thousand naira ló wà. owó ta lélẹ́yìí àwọn madam tán wá ní ọ̀sán àná yìí. pupa àbí dúdú. ìtò mọ́ra díẹ̀. ìyá Rónkẹ́. bẹ́ẹ̀. ta ló sọ fún ẹ pé ten thousand ní balance. kẹ́mi tún ṣe o gbádùn wọ́n jẹ́ kó rí ẹ̀ pé o ṣọtúbọ̀ mo mọ̀ nǹkan tí mo kó sísọ o má sọ mi di wẹ̀rẹ̀ má lè sọ mi lára alákòóbá ah, kí ló ṣe orí ẹ nígbà yẹn pé nǹkan tí mo ní kò kojú mọ́ kó lóko bá kojú mọ́ ìlú àná máa ṣe káàkiri sọ don't you ever argue with me tí bá ti bá ẹ sọ̀rọ̀ ṣọtúbọ̀ torí mo ní àkáǹtì tèmi tí bá lè gbọ́ àkáǹtì mi jáde fún ẹ tó bá yàtọ̀ wá dé kan tó máa fojú ẹ rí mo bá jẹ́ pé àkáǹtì ẹnìkan mo fi sọ lọ́dọ̀ mi ni mo ní mo balance owó mi ló ṣe é báyìí mo ń fi ìrìnàjò kù má àwọn àjòkò báyìí. báwo. dáadáa. ló ṣe látàárọ̀ mi ti ń wá ìkiri dẹ́dì ló ṣe sọ fún mi pé wà á ń bìkan bẹ́ẹ̀ tó ń sùn kí ló ṣẹlẹ̀ kí ló dé. ó fẹ́ rẹ̀ mí díẹ̀ ni. kí ló ṣe é. ó dá fàìmọ́ fún mi báyìí mo sì bẹ̀rẹ̀ kan ṣòwò. mo ti wà òkè ń nu àní mo wà òkè. òjò. mi ò ní appetite rárá. láì gbàwẹ̀ nítorí ọlọ́run jíde wàá go. alóúnjẹ òwú mi jẹ mọ́ kí ló dé tó ń ṣe mí báyìí ìjọ ń torí ọlọ́run ṣé nítorí ọ̀rọ̀ yìí náà. jẹ́ńdọ̀ ẹlẹ́mà àwọn tí ẹ ń béèrè ẹ o ẹkú fẹ́ kòkòrò àti tìrẹ́ mama ẹlẹ alájọ wọn kọsẹ̀ bọ́ọ̀lù ojú ọ̀nà ni ọ̀nà bàbá o. ó kọsẹ̀ less etí ọ̀kan eléyìí. ọmọ ìyá mi ni ajá nìkejì ẹkùn àjọ máa kọ bọ̀wọ́. ìyá àgbà fáìmà látò ìyá mi gbá pa ẹ bórí ẹ pé gbogbo ara ẹ fáwọn eléyìí jọjọ jọ ìjà mi àgbàlá gbì tó jẹ àgbàlá gbà lọ lákè ló kò lọ́wọ́ ẹ̀gbọ́n àga sìtìn ìyá ṣe bó ṣe wù ọ má wo ojú ṣe rárá ọlọ̀tẹ̀ ni wọn Ọlọ́run lórí ọ̀rọ̀ ti Jídé yìí o Jídé kan ó sọ yìí o tẹmí mọ o Ọlọ́run ó lẹ́nu ń bẹjọ yòókù lọ wọn ń bẹ lẹ́yìn ẹbí ké ẹ ìyá mi ìyá àgbà ọmọlẹ́wà bí ọyìn bò. ìyá mi jọjọ jọ. gbogbo ẹnu òrì tó wà nínú sọ̀bákò ìpáwátá náà ti mọ nǹkan tó ń pè mí àti ẹ̀pọ̀ èmi ò láìkẹ́ náà ó ti ń jẹ́ kẹ́rọ gbogbo ọ̀rọ̀ tí ń kọjá bá sí ń ro o. mi ò fi ẹ́ pamọ́ ṣé fi mí pamọ́ ni. Ah, that's not the point. báwo wà ní. Ah, iye kọ́ ni mi ń sọ tí gbogbo information bá lọ dé tìyàwó mi ń kọ́ ah, ilé mi máa dàrú ni náà. lẹ́nu sí. mo ń fọ́ sí problem mo ń fọ́ sí problem dàre. a ní máa ń sọ kíá ní ìlú tí wàá wá sọ́dọ̀ mi lálẹ́.

nàìjíríà yóò má pẹ́ o torí ohun yìí pọ̀ o tó bá ti kiri díẹ̀ kò lè yá ṣé bó ló ti ríbi kan tó ń sọ sí. bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi kan ló fi bẹ́ẹ̀ ṣe mí láàánú ah. mo ti ṣe oúnjẹ ọmọ yín sílé o torí tán bá ti skúlì mo lọ kí n bọ ma. Ọ̀gásán. Ọ̀gásán. Yes ma. Ṣé àlàáfíà ni? Adékùnrin. Táyé bẹ̀rẹ̀ ló. Ẹyin ni. Ẹ èmi àbí ìyá Dàrẹ́? Ẹyin ni ma. Jókòó. Ṣé kò sí? Kò sí nǹkan kan mọ̀. Ẹ mú mi. Bẹ́ẹ̀ni, mo ti wá bí nígbà tí Jídé àti màmá Dàrẹ́ fi ń ṣèkómọ mo wà mo wà lẹ́jọ́ ìgbà. Ah, ẹ ṣe ẹ kú dìde ẹ ṣe ìwà dúpẹ́ o. ṣé kò sí. mama ẹ jọ àìní mo wá rí. kí ló dé. ẹ jẹ́ kí n wà báyìí mo fẹ́ kí n gbà mí lẹ́jọ́ ẹ gbà mí kí ló dé kí ló dé sọ fún mi kí ló dé. níbi ọdún mẹ́wàá lèmi ọkọ mi la fi jọjọ wà ní ìgbọ́pá mi ò lóyún pọ̀dà lẹ́nu ọdún kejì tí mo ti jáde kúrò ní ilé ẹ̀ lélẹ̀ ṣùgbọ́n èmi àti Jídé àjọ láṣepọ̀ tó fi lè di ọyún. ìwọ àti Jídé. má ti máa sọ fún Jídé wọn lóun ò fẹ́ o wọn lóun ò fẹ́ o wọn ní kí n lọ ṣe é pẹ̀lú ìjọ ìbànú níbo ni kí n wọ iléeṣẹ́ ojú tí mo wá wá tí mi rí kí ni bá ṣe kí ni màá ṣe gbà ní mi wọ̀ láyé. olóhùn ló pa ẹlẹ́kùn. àmà. sórí bọ́rọ̀ ṣe wá rí yìí sí wàá padà torí a kì í fárí lẹ́yìn olúwa kò sí tí mo lè sọ fún un tó bá padà ń gbà àwọn tó a sọ fún mi. ẹ jọ bá mi fún ẹjọ mi lè kó wá gbọ́ bùkátà lórí ọ̀rọ̀ máa gbọ́ bùkátà àmọ́ nǹkan tí mò ń tọrọ kó má jẹ́ kó mi yẹn wá lásán kó dúró bíi bàbá fún kó má jọ máa rè mí tí bá bèrè bàbá ẹ̀ kìí ṣe bàbá ẹ̀ tó jọ máa èmi ni mo sọ fún ẹ ìwọ fi yẹn lẹ̀ fẹ́ mi èmi á fi yẹn lè fọlọ́ ṣùgbọ́n mi ojú ẹ̀ ní òtítọ́ òtítọ́ ṣọwọ́ lọ́rùn nípa ẹlẹ́kùn má kì í mú ojú ẹ̀ ní. ìjọba má ṣe lè ké ẹ mi gbà. káàbọ̀ káàbọ̀ káàbọ̀ káàbọ̀ ó ṣe o. ṣùgbọ́n máa mi kan rárá. mo wá bọ̀ lálẹ́ yìí yóò dáa fún ọ ẹlẹ́dàá ìyá rẹ àti bàbá rẹ wọn ní padà lẹ́yìn ẹ̀ wọn àti ẹ̀ padà lẹ́yìn ẹ̀ torí gbogbo ìgbà tí wọ́n wá ń bá mi tí wọ́n ń bá mi lójú àlá wọ́n bá yọ sí mi lójú àlá wọ́n á béèrè ẹ lọ́wọ́ mi wọ́n ní bó o ní ọmọ o olúbùnmi táwọn fi tì mí mo ní ó ń ṣe dáadáa kò kọ̀rọ̀ sí mi lẹ́nu kò rere kúrè òyìnbó sọ̀rọ̀ pòwe only when the masquerader dance better the head will try to yá àtọkùn ó ní bí eégún bá jóore orí ayé àtọkùn ó sì dáadáa inú mi dẹ̀ dùn ọmọ ò ní kọ ọ̀rọ̀ sí ẹlẹ́nu oorun tí mo wá sùn mọ́jú yìí ìyá rẹ̀ ló wá jí mi lójú àlá ó yọ sí mi lójú àlá jí mi pẹ́pẹ́ ó ti ń dàgbà. oyinbo sọ̀rọ̀ pòwe only when the small child reach to get hoe e get hoe when e reach to get cutlass e get cutlass ọmọdé bá tó la ọkọ alọkọ tó bá tó ládàá aládàá wọn wá nítorí náà ńkọ́ ẹ ó ti yẹ kó o lọ́kọ torí àsìkò rẹ ti tó o ti ń dàgbà ẹrù táwọn náà dé kó o máa gbé yìí ó ti dẹrù àgbà àfi kó o wá ẹnìkan bí ọkọ kó máa bá ẹ gbé e sọ pé mi mo mi ò lè máa gbé ẹrù náà àmọ́ tó bá lọ́kọ ìwọ pẹ̀lú ọkọ ẹjọ́ máa ṣàṣàrò bẹ́ẹ̀ ti máa máa ṣe é torí náà kọ́ wọ́n ní kó o ní ọkọ mo bá ní mo gbọ́ mo bá tún sùn padà àbí bú àdìgún ó lọ kú mo ní ẹ̀ ó ní kọ́ sí mo ní ẹ̀ ó ní bùrọ̀dá mo ní ẹ̀ ó ní ẹjọ́ àwọn fẹ́ kọ́ ọkọ tí ó sì ní wọ́n ní orun tó o bá ti sùn lálẹ́ òní tó bá fi di àárọ̀ ọ̀la tó o bá ti jí ọkùnrin tó bá ti pè ẹ́ tó sọ pé òun fẹ́ fẹ́ ọ wọ́n ní òun nìkan ò fẹ́ torí pé àwọn ti àwọn ti ẹlẹ́dàá àtàwọn ló ti wá bá ọ torí náà kọ́ ò dẹ̀ gbọ́dọ̀ kọ̀ òun náà ní kò fẹ́. ẹ ṣe sà àmọ́ èmi ti wá lẹ́yìn tí mo fẹ́ fẹ́. irọ́ o irọ́ o àwọn èèyàn yìí sọkọ rẹ o àwọn èèyàn yìí sọkọ rẹ o sọ́ọ́rí. So, má kọ́ tí mo sọ fún ọ yó nígbà tí wọ́n tiẹ̀ lọ rí àjò àrèmabọ̀ tí wọ́n lọ yìí ìwọ náà wò ó ta ni wọ́n pè tí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n sì sọ pé kọ́ ọ máa ṣe. wọ́n ní kí n gbọ́rọ̀ sí yín lẹ́nu. mo sì dúpẹ́ òun gbọ́ sọ wáré lè ó tó ti le jù báyìí má kọ eléyìí sí mi lẹ́nu the needle does not try to reject uh, the the the thread abẹ́rẹ́ kì í kọ òun does not try to reject the voice of river concord náà kọ́ wọn odò má kọ ilé ìtì mi lẹ́nu ire o sọgbọ́n báyìí bóun ni sọ́ọ̀bù rẹ adé ẹ̀ ń ta calabas wẹ́wẹ́ ìgò ẹ̀ ń ta calabas ege ọmọ tàdáadáa ẹ sí àbíbú àdìgún mo sí mo tún kí àbúrò mi lónìí tó bá ṣe pé òun ni mo kì báyìí ní yóò ti ní bọ̀dá ọkú kọsí àní ẹgbà ó ti kun lówó. bàbá ẹni dúró mò ń bọ̀. wá kì í ṣe pé mo ní kọ́ ọkùnrin lówó. ẹ dúró mò ń bọ̀ oúnjẹ ah, ọmọ mi sà. ẹ oúnjẹ ọmọ à ah, the the food of pikin i eat the food of pikin to the night and evening. má ti lọ ọmọ dalẹ. Ah, kì í ṣe pé mo ní kọ́ ọkùnrin lówó mo rántí ni. ò sí ọmọ àtọ́jú ẹ wàá jẹ mo máa dé dalẹ́ you hit that begin to to deny agbára Ọlọ́run thank you God bless you I will see you ọmọ ẹ má gbàgbé tí mo sọ gone to. ẹ kó àbẹ̀wò wa. Jídé máa gbọ́ bàbá lọ́mọ bẹ̀rẹ̀ ò sì bẹ̀rẹ̀ kì í ṣe bí olùkọ́ lé fẹ́yì. bí mo ṣe dé mo wò mo gbọ́ òun yìí mo fi ṣe. nǹkan tó wọ ara fún mi. Ah, ó kù náwó ojoojúmọ́ ìṣá ìṣe àdúpẹ́ o. ìyá mi èdè gbálàyé mi ẹ ṣe sùúrù fún mi dọ̀la ṣe má bá yín kọ̀bọ̀ tí n bá ń bọ̀ ń sọ̀ lọ́la ẹ jọ̀ọ́. wo arábìnrin ṣọrẹ o má kí ọwọ́ bọ̀ mí lẹ́nu tó bá kọ́ bọ̀ mí lẹ́nu máa gé ẹ jẹ o ṣé mi ò tí ì ṣe sùúrù tó ni láti gbà wo sí gbà wo tẹ́fi wà náà ń tẹ́fi bímọ yìí sílé ẹ wọ́n bá mi sọ ẹ bá mi sọ lánàá lẹ́nu ọ̀rọ̀ ṣọ́ọ̀sì fún mi pé mo lọ gbọ́dọ̀ rí láwìn ìlọ́wọ́ ibi tí mo ti lọ rà ni aláìláàánú nìyí o ìkàdé nìyí ẹ wá wò ó tó bá yẹ pé lọ́tọ́ lè bá ṣeré owó mi sọ́wọ́ yọkọ yín ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe lọ́wọ́ mi gbà wá tẹ́ ẹ bá lè lọ́wọ́ mi gbà wá aláṣẹlẹ̀ tó ti yẹ yín torí ẹ láàánú ìkà nìyí. owó yín wà nílẹ̀ ẹ mo gbàgbé sílé ní sẹ́ẹ̀ bó bá dẹ̀ ti jọra màá bá yín mú wá. ẹ pàápàá kí n lọ́la èmi owó yìí ni ìmọ̀ tó lè mú mi kú mi báyìí lẹ́ni láì gba owó mi tí ẹ̀ bá fẹ́ kéṣù yàn kí ẹ tètè lọ́ bá mi gbowó mi wá sí àwọn kéde pẹ̀lú káàdì tó gbalẹ̀ yín lọ tí bá ń ṣe bẹ́ẹ̀ wàhálà ṣẹlẹ̀ o. ẹ jẹ́ kí n lọ lé kí n lọ bá yín mọ wá. ẹ lọ ẹ lọ kẹ lọ mú wá. jíde bí n ṣe ń sọ fún ẹ lẹ́nu mo lọ́mọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ìyàtọ̀ wà ń bẹ̀ kì í ṣe bí irú tẹni tó rí nǹkan jájẹ atótilétọ̀ irú yẹn kọ́ lèèyàn lo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún fèyí mo ti bá jíde sọ̀rọ̀ ó dẹ̀ ti sọ fún mi pé lóòótọ́ làwọn jọ ní nǹkan pọ̀ ó dẹ̀ ti sọ fún mi pé oyún inú ẹ̀ òun lòun ní àmọ́ mo á fẹ́ sọ nǹkan kan fún ẹ o pé èèyàn bá máa fẹ́ ọmọ tèmi o àjọmágbénu ilé yìí ni kó jẹ́ góòlù ló fi tẹ́lẹ̀ inú ilé ẹ̀ àbí sílífà ló lò ó kò kàn mí o inú ilé làjọmá èmi ò sí di ọkọ wà ní kútú ẹnjì ìyàwó wà ní káwọn àwọn ọ̀dà mi ò gbá o mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run oúnjẹ tí mo ti ń rè bọ̀ mo rè ó títí ó débi tó tó dé mi dẹ̀ tọrọ pé kẹ́nikẹ́ni kó gbọ̀ngàn àrísẹ́wà fún mi mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọmọ jíjí. ẹ ọkọ mi. ṣe rí gbogbo ọ̀rọ̀ yín ló yé mi lórí ẹ̀ ti tẹ́ mi lọ́rùn. ṣe rí láti di wá àǹtí mi àti fèyí ti bẹ̀rẹ̀ ìrìn wa gbogbo àwọn ọ̀rẹ́ mi tọ́jọ́ rí wa papọ̀ àwọn impression tó ń fún mi ó rí bákan bákan lójú tèmi náà àtìlẹ̀ náà ti ń pè mí pé jíde jíde ṣé kò ń ṣe pé ìrà ẹ fẹ́ gbé ṣúgà ṣáà. owó nǹkan tí ń bá ní ìwọ ló ní ìjọ nítorí ọlọ́ọ̀mí ni kò fèsì má fèsì má gbọ́ nǹkan tí gbogbo èèyàn ń sọ nǹkan tẹ́mi bá sọ ni kò gbàgbọ́ jọ nítorí ọlọ́ọ̀. fèyí má èmi fẹ́ wọlé ọ̀rọ̀ wa ti níyànjú àmọ́ ìrìn ẹ̀kù kan o èmi àti ẹ àjọmọdébì kan ṣùgbọ́n àrùn jíde sí ẹ ṣùgbọ́n ok mọ́mí ẹ ṣé mà. ọ̀rọ̀ àbí. ọ̀la. ìrọ̀lẹ́ ọ̀la ni. kí ló ṣẹlẹ̀ sírọ̀lẹ́ yìí ni. mo ò lè ráyè nírọ̀lẹ́ yìí. òjìdé kí ló tó ń ṣe báyìí. kí ni mo tún ṣe. jẹ́ kí n sóúnjẹ díẹ̀. díẹ̀ ni mo ṣe kúrò ní sọ́mi. ẹ ẹ̀ dẹ̀ sọ yẹn fún mi láàárọ̀. èmi náà mọ̀ pé máa le tó bá yẹn orí yẹn ti ń fọ́ mi wẹ́rẹ́wẹ́rẹ́ kí n tó kúrò lé bẹ́ẹ̀gbà tí máa dé sọ́mi mo try láti pé kí n tiẹ̀ cope kí n ṣiṣẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ó wá tó ń rẹ̀ mí láti inú mo ṣe ni pé kí n wálé kí n wá relax kọ́sítọ́mà mi náà ló tiẹ̀ dé mo ti tu owó ẹ̀jẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wá gbowó ẹ̀ fún un. òkè ìfowópamọ́sọ ọmọ mi gide ńkọ́. àlàáfíà ló wà. àtọmọ. àlàáfíà ló wà àlàáfíà ló wà. àlejò ẹ kú ìjókòó education lobìnrin ojú rẹ tutù education ni. ẹ kú kalẹ̀ o. Ah babali ah, ah. ẹ káàbọ̀. abẹ́kẹ́ adé. ẹ káàbọ̀. abẹ́kẹ́ adé. bàbá ọkọ mi. tálàáfíà ni. pẹ́ẹ́ ẹ̀lẹ́ ẹ̀lẹ́ àlejò ẹ kú gbádùn o. ẹ káàbọ̀. ẹ káàbọ̀. tálàáfíà. àdúgbò ah, ẹ kú àlejò. àwa náà jàre ẹkún ẹkúrin ẹpẹ̀lẹ́ ẹ wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀lẹ́ àlejò ọkàrí ọkàrí o ẹ kú rè. ọ̀rọ̀ wa náà ò ní pọ̀ bàbá èmi ni mo ní kí n mú arábìnrin yìí wá fún mi. ẹ dìde jókòó. àdúpẹ́ ṣe rí arábìnrin yìí mo mú wa kó wa mọ̀ gẹ́gẹ́ bí ìyàwó ọmọ yín. èwo náà wọn. àbábájídé. Ah, jíde ẹwẹ. jíde eyín ẹ ní jíde pé méjì ṣe arábìnrin yìí gbogbo ohun tó ti tó ṣiṣẹ́ láàárọ̀ ẹ̀ gbogbo àdúrà tó ti gbà àárọ̀ ọ̀sán alẹ́ pé kọ́lọ́hún dáhùn lóhùn ńgbà tọ́lọ́hún máa dá lóhùn inú ilé wa ló dá lóhùn sí. mo dẹ̀ wá rò pé kò sí nǹkan kan tí mo lè ṣe kò sí ohun tí mo lè dá ṣe àfi tí n bá déwájú yín mo ní kò burú àájọ lọ rí bàbá baálé kágbọ́n tó máa sọ òun ṣe ní kí n mú wá kó wá mọ̀ yín. ẹ ṣé bàbá mo dúpẹ́ nítòótọ́ ni èmi àti Jídé tajọ ní àṣepapọ̀ àṣepapọ̀ wa náà ó dẹ̀ ti di oyún èmi àti Jídé ọmọ yín a lọ rí màmá a dẹ̀ ṣàlàyé fún wọn àwọn màmá dẹ̀ dá mi lóhùn pé eré mi bò kú ẹ̀ kan wípé àwọn ò lè dá nǹkan kan ṣe àfi tí àwọn bá mú mi wá báyìí bàbá ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ gbà mí ni láti odindi ọdún méjìlá nínú mi ti bàjẹ́ mo dẹ̀ mọ̀ nǹkan tí mò ń wá nǹkan tí mo dẹ̀ ń wá yìí ọ̀dọ̀ Jídé ọmọ yìí ni mo ti rí wá bá yín wípé kì í ṣe Jídé nìkan ni mo fẹ́ mo fẹ́ kẹ́ ẹ fẹ́ mi kẹ́ ẹ gbà mí ẹjọ́ ọkọ tí mo ti torí ẹ̀ wá nìyí dìde jókòó ọ̀rẹ́ sì ti dayọ̀ àmọ́ kínní kan tí ń bẹ́ẹ̀ ni pé ń tẹ̀yìn náà mọ̀ ni jẹ́ ń pé méjì obìnrin òde náà ẹ gbọ́ òòṣà jẹ́ ń pé méjì obìnrin kò dé náà báwa bá pé kò sí ṣòro tó bá fi àáké kọ́rí ènìyàn àjọ kẹ́yìn alẹ́ rẹ̀ kò sí nǹkan tá a lè ṣe o bí ó bá fìsí náà lábà fìsí àmọ́ bọ́ tán á tó bá ti jú wa àdúrà rẹ̀ gbà nìyí ni pé àwọn ò pe òun á bá a sọ̀rọ̀ bá a bá bá a sọ̀rọ̀ èsì tó bá fòun ní ọ̀sọ́ bírin àjò ní ó ti yá sí ọ̀gbádùn. excuse me baba Bali. i could remember some time six ago when i was at Ijebu kéèsì irú kéèsì ìṣẹ̀lẹ̀ nígbà tí Ṣẹ́gun Lóyìnbó tó fún ẹnìkan lóyún ó dẹ̀ ti níyàwó kan tẹ́lẹ̀ nígbà tán jókòó at the back of the background of the family báyìí tán fẹ́ ní kékeré wọn elaborate cases yẹn ẹ níbi lè pé everybody tó involve ló ló wà wounded ó dà mí gbóná dà ata gígùn sí everybody ni so ẹ jẹ́ ká take it lightly o ká má mú softly softly o. sọ̀rọ̀ ló ń sọ gbòòrò ẹnu ni ẹ gbọ́ bó ṣe rí lèmi wí ni o bọ́ bá ti jẹ́ ń aránṣẹ́ sí yín ẹ wàá wàá ṣe gbogbo ètò yòókù àáfà yín léra yín lọ́wọ́ ńgbà náà kò jẹ́ bó ti jẹ́ mọ́fọ́lọ́hún sì ní o. ẹ ṣe bàbá ẹ bàbá kẹ tó lọ ìyàwó yín ló ní kí n gbé fún yín ó ní máa yọ ọmú lálaalẹ́. a rí nǹkan. Ah ah, Ah ah ah. yeah. má tán tu mọ́ àbí ẹ má ṣe náwó. <laughs> abi bi kálá àjẹrú rẹ rí o o ṣeun ọrọ rẹ̀ ọ̀dà o wo ọ̀sọ̀ láyọ̀ fún wa wo nbèjì làǹtì làǹtì léèrè fún wa. ọjọ́ ọwọ́ ọmọdé mo fi fún yẹn jẹ́ fìtà gbàgbà. ta lọ kọ̀wé sí. ẹyin náà ni ẹja kẹka. tó o mọ̀ máa gba lẹ́tà yọ o. <laughs> omi yọ mà fọ́fẹ́ wo bó tiẹ̀ dìbò. a ti wọlé. mi mọ̀ pé máa bá yín bàbá ẹ̀jẹ̀ má lò kéré ọtí wo ọtí páàtì túlétúlé ẹ wo bàbá ẹ dákun ọ̀rọ̀ kan tí mo sọ lẹ́ẹ̀kan ó dàbí ẹni pé lẹ́yìn ìgbà tí kéèsì ń ṣẹlẹ̀ hmm. nítorí tó wá padà ṣẹlẹ̀ ni pé àṣẹ sẹ́mọ̀sẹ́mọ̀ orí ọmọ náà ní pọ́nmọ́ wáyé àti pé ká máa kọ́ ọmọ lùbọ́ ṣe bí àjọkẹ́ ti bímọ ìyá yìí náà sì wà ní ipò òkúnra ọlọ́run wo mà ìka ẹni èdè púpọ̀ kí ló bí ni hmm. bó ṣe jẹ́nu. ọ̀bẹ mọ́jẹ́ kọ̀ọ̀kan náà. ńgbà tó o ti rẹ́rìn bí àwòrán Awólọ́wọ̀ mo ti mọ̀ pé ó sọ̀sọ́ kù sọ sọ̀rọ̀ lọ ń sọ ń gbòòrò ẹnu ni ẹ má bínú oje. ẹ ìyá dáre mo rí gbogbo akitiyan mo dẹ̀ rí mọ̀ pé ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ nìwọ náà kì í ṣọlẹ̀ iṣẹ́ tó wá ṣe yẹn tó bá fẹ́ ṣe kó gbòòrò jù báyìí lọ èèyàn á nìdí tèlò náà ṣé pé kí n máa rà kí n máa pin fáwọn èèyàn àbí kí n ṣe máa jókòó tàbí mo yé ń tà. kó máa lọ́ra kó máa tà ní pálípálí ni. ìyẹn màmá ná mi lówó púpọ̀. àlàtẹ́lù. màá ní tó twenty thousand. twenty thousand naira. bẹ́ẹ̀ ṣé twenty thousand naira tó. àmọ́ màmá ní ìjìyẹn náà. mọ́ mi dàrí twenty thousand naira ni and ara twenty thousand naira. forty thousand naira. Ah, ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ yóò wá pẹ̀lú yìí o ah, orí mi ọlọ́run mi ò máa ṣé mo dúpẹ́ ṣé pèmí náà ṣì máa jẹun ọkọ láyé mi. mọ́ mi dàrí. sá. sórí àwọn àgbà máa ń sọ̀rọ̀ gan-an wọ́n ní tí obìnrin bá fìdí mọ́lẹ̀ ní ọkọ tó dẹ̀ ní sùúrù kí náà ló máa ṣe. ó máa jèrè ọkọ. ó máa jèrè ọkọ wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí jèrè ọkọ ni wá tó ń rọ̀ ẹ́ pé kó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù sí i dìmọ̀ tó bá sì ní sùúrù tó fìdí múlẹ̀ sí ọ̀dẹ̀ mi báyìí ló máa tó máa rere mi jẹ sí i and eh, mo fẹ́ sọ kínní kan fún ẹ kọ́lọ̀ ń jẹ́ kó rí bí mo ṣe rò gbogbo tí mo gbẹ́kẹ̀lé kọ́lọ̀ ń jẹ́ kó bọ́ síbẹ̀ tó wá fi máa di next week mo fẹ́ ra mọ́tò kékeré kan. ọlọ́run máa ṣe o ọlọ́run máa ṣe o máa jẹ́ ká máa jọ láìpẹ́ pẹ́pẹ́pẹ́ ọlọ́run o ṣùgbọ́n dáàdi dáre èmi fẹ́ sọ kankan gẹ́gẹ́ bí ọgbọ́n obìnrin o yìí tẹ́ fẹ́ fi lọ ra mọ́tò míì èyí ṣe jẹ́ ká kúkúrú wálẹ̀ kékeré kan káwa náà rà á tábàdẹ̀ kọ́lé lé lórí àwa náà lè máa gbé bẹ́ẹ̀ ọkàn wa dẹ̀ balẹ̀ yàtọ̀ sí family house tá à ń gbé yìí. orí sàn sórí ọ̀kọ̀ọ̀kan wáyé nìyẹn máa yọ ọ̀sẹ̀ lẹ́kùn ní àgbàlagbà mi kò yẹ ọ̀rọ̀ ilé ayé ìgbésẹ̀ lọ́kọ̀ọ̀kan lè gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ tí mọ́tò yẹn ó dáa kí ọmọkùnrin ní nǹkan rẹ̀ sẹ̀ first ṣọwárí ti lé àfọkànbalẹ̀ ṣe nìyẹn mo dẹ̀ tún bẹ Ọlọ́run wípé kó má dáwọ́ rẹ̀ dúró fún mi bó ṣe ń ṣe fún mi kó má ṣe fún mi kò yẹ ilé ẹ náà ló máa tẹ̀lé mọ́tò pẹ̀lú ògbó ọlọ́run. sípé dáàdì járe ẹ jọ ọ̀rọ̀ owó eléyìí àti ti mọ́tò yìí ó ṣókùnkùn sí mi o ó ṣókùnkùn sí mi kò yé mi ẹ fi ẹ fi ẹtàn mọ́lẹ̀ sí fún mi ẹ jọ. kò ń sọgbọ́n inú mi èmi gan fúnra mi ò lè explain pé bó ṣe ń ṣẹlẹ̀ rí ọlọ́run náà ló kàn sá wo bóyá ìyá mi lówó bóyá àdúrà òbí mi lówó mi ò lè sọ precisely blessing yẹn sá kan wá lọ́tún lọ́sí lọ́tún lọ́sí wá ọ̀kan tí mo ṣe sọ mi kàn sá ń dowó ọlọ́run mà ṣe o adúpẹ́ o ó tiẹ̀ wá dáa tó bá ti dẹ́ ti lé náà ni lọ́dún tó ń bọ̀ ọlọ́run á jẹ́ kó bá wa láyé kó bá wa láàyè inú èmi náà wá dùn ẹnu kí èmi náà wá bọ́lá ń ṣe lé ni kí gbogbo olúwarí ká kó mọ náà káyé gbọ́kọ́rún mọ̀ yàtọ̀ sí gbogbo ìta tí ń bí tẹ́lẹ̀ ah inú mi á máa dùn o. àjọkẹ́ dúró ìwọ ò ṣe mọ̀ ju ọ̀rọ̀ mo fẹ́ bímọ mo fẹ́ bímọ mo fẹ́ bímọ lọ sáà ẹ̀bùn ọlọ́run lọmọ bíbí. ó fẹ́ sọ di bàbá ọlọ́mọ lápẹ̀rẹ̀ àbí ẹ̀bùn ọlọ́run lọmọ hmm, mo rò pé èèyàn ni mi mọ̀ pé ọlọ́run ni ó ti ẹ̀ dá ṣe bá àgbà sọ wípé téèyàn bá bímọ tán lára ó máa ń fẹ̀fọ́ rí àbí. kò dà ó ń dàrọ láàmú. làkúrẹ̀ gbé ló máa padà fà lọ́jọ́ kí mi sọ̀rọ̀ kí ló ti bẹ̀rẹ̀. ẹ ṣé mo dúpẹ́ gan ẹ ṣé mo dúpẹ́ o. ọlọ́run ṣe é. Yeah àjọkẹ́ òpó ọmọ òpó múlẹ́rọ mọ́jà lẹ́kàn ẹ̀kẹta dínà aṣọ lè dìde yẹn wàlẹ̀ òpó ọmọ àfibìrìn ọmọ ẹ̀kẹ́ ọ̀dà nímọ̀já ọ̀kàrí ọmọ aníyìn láyé rẹ̀ ni ò ní sì ṣe ò ní sì rìn ó ní fọ̀pá tẹlẹ̀ ń bùjọ tó rájé jẹun iṣu ọmọ máa dínà sí ọ lẹ́nu ni. Àmín, ọ̀kàrè orí mo fẹ́ tọrọ nǹkan méjì kan lọ́wọ́ ẹ̀ ṣé ó fún mi àbò ní fún mi. màá fún yín tí n bá nì. ó ń bẹ lọ́wọ́ rẹ̀ àfi bọ́ ọba fẹ́ fún mi lókun ọ̀dà mo fẹ́ kó fún mi lábùkún àti yìn. bàbá ẹ kì í ṣe ní àbùkù lọ́dọ̀ mi ẹni yìí ni mí ìdẹ̀lẹ̀ fàbùkù yín láéláé ọ̀dà mo dúpẹ́ ó sì máa níyìn ni èyí mo fẹ́ tọrọ lẹ́nu yìí ọ wá lè fàbùkùn lọ́wọ́. Ah, ọ̀gáre ọ̀gọ́ yìí ẹ̀sọ́ ọmọ adílẹ̀dógún ọmọ ọgbọ́n yan ọmọ ọgbọ́n yan ọmọ ọgbọ́n ìgbọ̀n yìí tó dì mẹ́sìn lẹ́yìn ẹ̀tẹ̀ bí ọ̀jẹ̀ ṣe ń kò yí ọ̀jẹ̀ kó èé sọ ọmọ àlè. ìyá adarí ń wá àtọkọ rẹ ẹ ṣe gbólóhùn aṣọ ò sì wí fún mi. rárá bàbá ajá. bíwọ bàbá ṣe gbólóhùn aṣọ ọ̀rẹ́ síhun gbangba pé òun bínà síhun. dájídáre. ẹ ọ̀tá ṣe àgẹ̀rẹ̀ ó ti lọ́ọ́ jókòó kóńbì ló ń ta jókòó kóńbì ló ń ta. owó mi rẹ ni ẹ. Ah, bàbá lé ìyá adarí yóò dà fún ọ ọ lálẹ́ òní lálẹ́ ẹlẹ́ ọkọ rẹ lọ wá sínú fámìlì ni tọwọ́ àrípòtù ẹ pé òun bínú sóun pa aṣọ it's true. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ sà. bẹ́ẹ̀ jà. bẹ́ẹ̀ ni èwo lọ́wọ́ àkáwọ́ bọ̀tán bí àtọ̀ lé sí i jókòó dáadáa wọn yìí. ẹ kú ìdí kan. ó jàre ẹran bí a. ìyàwó àjọkò ń tiẹ̀. jókòó sọmọ yìí tiẹ̀ sọmọ yìí. yàrá tó kúnlẹ̀. ìwọ náà kúnlẹ̀ yàn mí kúnlẹ̀ gbangba níyìn elégbà ò ní fi ọ́ pamọ́. àṣẹ àṣẹ. kóńkóńbì ló tọkọ rẹ̀ jó ta ibi ọyọrí sí mi o má dùn o. jáde dáre dídé ìwọ ṣé o lè ṣerú eléyìí fún mi o dẹ̀ sọ fún mi pé kọ́sítọ́mù ẹ̀ ni wọ́n ìyá ló ti fi jẹ mí ìyá jẹ mí ọba ah, sọ pé mo ti sú ẹ wọ́n ti sọ pé mo ti sú ẹ kí n máa lọ́lé wa màá dẹ̀ ti máa lọ́lé wa àṣefẹ́ tiẹ̀ ti tán ìfẹ́ mi ti tán lọ́kọ̀ ẹ̀ àbí mo ní ẹlẹ́dàá tèmi o mo ní ẹlẹ́dàá tèmi ẹlẹ́dàá mi ẹlẹ́dàá fìyà jẹ àdàbí tí n bá lọ́dún méjì pẹ̀lú ẹ ló ẹ ṣé màmá ẹ ṣé mo dúpẹ́. ìyá adáre ayọ̀ká àjọkẹ́. bàbá lè jọkẹ́ wò lẹ tó ń pè ẹ dúpẹ́ lọ́dọ̀ lọ. bó ṣe lọ wọn bá yẹ kó máa tó ní wèrè lórí ni tó bá yẹ lè padà wọlé pẹ̀lú àpótí èṣù àti síbi tó gùn yóò jẹ mọ́ wa ni o bẹ́ẹ̀ ike sì ni mú. o arábìnrin ìwọ mo rí báwí o ńṣe ni ọlọ ní sùúrù tó bá lọ ṣe kọjá sí apá rẹ̀ tẹ́rì rẹ̀ bá wú kọjá sí apá rẹ̀ ọtẹ́rì sí ni ni o ọgbọ́n ìwà tó wù tíná rẹ̀ ó fi yọ sí ọ ni ọ wù bọ́ bá tí ọmọ lẹ̀ kó pé wọ́n dúpẹ́ gbogbo wọn bá fẹ́ kó o ṣe ni ọ ṣe o ọgbọ́n bí ẹ má bá a jà o ẹ má bá a jà o mo wí tèmi o. jíde jíde ìwọ mu ní bá sọ̀rọ̀ má sùn lé lálẹ́ yìí o ètò dàbí àpò fùfún ṣe ló sì sùn tó tà kàkà báyìí tó báyìí lè wọlé gbogbo fáìbọ̀ ìtàn fi ń gbèjà kì yóò bàjẹ́ mọ́ ọlọ́ni. bó ti rí lọ gbọ́ ni o ọ̀ ń gbọ́ wọ́n wí gbogbo ẹ̀ ọ̀ ń bẹ́yìn kẹ́ ọ̀ ń bẹ́yìn kẹ́ tọ́wọ́ ọlọ́run bá ti ọ̀ ọmọ bí ara rẹ̀ kùn sí agbára àyà rẹ̀ ò ní ká mọ̀fọ́ ọlọ́run sì yín o. ẹ ṣe bàbá. gbégi hmm? bàbá lóòdù gẹdú mélòó lẹ kó. ọ̀kan mo kó mo sọ náà. ẹ̀kọ́ tí máa bè lọ́wọ́ yìí tẹ́ bá fẹ́ràn ara yín ẹ sọ fún mi lóòdù gẹdú mélòó lẹ kó. sẹ́rí kẹ́ ẹ gbé àyà mi sórí pẹpẹ kẹ́ ẹ taari ẹ̀yìn mi sórí iná etí mo sọ iná ni mo sọ àbí kẹ́ ẹ kẹ̀yìn mi ságbà mo mo kó. manager. máa mélòó náà kọ. lóòdù méjì ni bàbá kọ́sọ́ngbó kó ní sọ́ọ̀mì ìnà. mọ̀mọ́ ẹ̀sùn ní abẹ́ sáré ẹ̀gbọ́n nǹkan tí a wí ó lé mi kọ́sọ́ngbó. kọ́sọ́ngbó la máa ń pe àwọn tó ń wá gbégi lódò tí gbogbo èèyàn mọ̀ kò ní wọn ní lancers. kílẹ̀ kílẹ̀ fi dá mi lójú pé. Ah. ìyá ìbéèrè tẹ béèrè ọpọlọ yàn níjọba ń gbọ́ àmì ìdá o. Ah, a kì í mólè ká mọ̀ yàn bàbá tẹ̀ka ìka wọn rí wọn lè kọbẹ̀ wọn lè tẹ̀. ẹ jọ mọ. ẹbí lèrè síkà mi fẹ̀ tó yẹun ìka ló gbélé ló dàbí ìka pẹ́pẹ́ yẹ yìí mélòó ni ìka tí mo ní àti pé yan béèyàn bá tiẹ̀ tẹ̀ka mi bí ọ̀sán yìí béèyàn bá tún ṣáyìn tán àtẹ̀ka ara mi dájú tó pé méjì. ẹ torí pé mo ti ń bá màdàmú ṣiṣẹ́ ó tójọ́ mẹ́ta ọ̀rẹ́ gbọ́dọ̀ bó ń kọ́ mi jẹ́. ẹ jọ torí Ọlọ́run ẹ jọ o ẹni lórúkọ lẹ́gbẹ̀ẹ́ ẹni méjì náà kú lọ sí polisi ọkọlọ ọlọ́pàá fún un. tí ló tún fàtọ lọlọpàá dé mọmọ. ìbádà kẹ jẹ́wọ́ kẹ má lọ fi arúgbára sẹwọn pàtì ìdáyín rè. nígbà tí n tọmọ. kẹńlá ní tèmi ọwọ́ ọlọ́pàá máa tu ẹ sí. wèrè àbíkú tí kò dòkó ó lọ sí ìyá mi ìbàdàn tí ó sọ̀rọ̀ ojú lọ́rọ̀ ọ̀rọ̀ wọn ṣe pè fún ọ ọmọ tẹ̀lé tiẹ̀ o tèmi ní ẹ̀rọ gbẹdú kan mọ̀ kó ìyá mi ìyá làjọ wa ẹ̀kọ́ sẹ́lómi mi ẹ̀ sẹ́yìn bẹ́ẹ̀ àbọ̀rọ̀ mi ò yé yín igi ìkan mo kó bẹ̀ hàn ìkan tí mo sì kó náà mo ṣàlàyé fún yín o bí ó ti ta àyàn panu talamọ̀ tó fẹ́ ni dénú talamọ̀ tí ò fẹ́ ni talamọ̀ tó já onínúbí ni. hello my dear. ah darling. ah my dear. ẹ eh, ah, ah, ah. ti dé jọ. bàbá jíjí. mi ò mọ̀ kó ti tó yìí o akọ́lọ́wọ̀n yọ mí nínú ewu tí mo wà yìí. bàbá gbẹgẹdú kí ló dé. orúkọ jíde náà mà ti ń halẹ̀ lágbolé nìyí jíde ń gbà. Ah, ògé ti wá ta lé ọ gidi o. ẹ wo mi dáadáa ọ̀wọ̀ tẹ bá fún mi ẹ máa gbọ́ mo ṣe ń bá yín sọ o ọ̀wọ̀ tẹ bá fún mi òun fún ọkọ mi lọ́pọ̀ lọ́pọ̀ ẹ fún. àǹtí jíde. ẹ má jẹun gbọ́ jíde mọ́ lẹ́nu yín. nígbà tí èsì pé wọ́n fi mí ṣépè kí n wá rí jíde kí n mọ̀ dá jíde mọ̀ mébí mi àti jíde la jọ wà ń sọ mélè tá a jọ ń fapá kó ń bẹ. bàbá sẹ́ẹ̀dẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ sá. jíde yóò ló bẹ̀rẹ̀ kéwé gan ṣéèjẹ sọ̀rọ̀ sá. fèyí fèyí àbí. ta ẹ kí ni. mímí rẹ̀ ṣe jọ wà ní. pẹ̀lú ta ni. àìjìnlẹ̀ tá a jọ wà tẹ. ọmọ tó ṣẹlẹ̀ fi ọ̀rọ̀ bàbá yìí sílẹ̀. Mm fi bùn mi ṣùgbọ́n. nǹkan mo mo ti kọ́ máa fi bù ẹ nǹkan tó mo lè fi bù ẹ ni pé mi ìfẹ́ ni mo lọ ní ẹ̀dẹ̀ mi kó máa bá tẹ̀ lọ nǹkan tó bá mo kó máa kọ owó mi lẹ̀ kó máa bá tẹ̀ mi ìfẹ́ tó sàkání mi. ẹ yìí sí farabalẹ̀ mo ti pàdé akọ̀wé níta o ti sọ tó ń ṣe é gan pàṣẹ náà. ìyá tẹ́rí sí ọ lẹ́sẹ̀ ọ̀sì yẹrí ìyá. Eh, orí ibú ni mọ́mọdé gba tẹ̀ràn ìbẹ̀rẹ̀ orí ibú wọn tari sí ọ nìwọ náà ń wà mọ́ra tó yìí. òkú ya rẹ̀ mọ́ra ìyá kọjẹ́jọ lójú fún mi ńgbà tí wọ́n ọmọ ọmọ yín tẹ̀ ti wà mọ́ra tọ́jọ́ mọ́ inú yín ní fapákó yín ewó rèé ah, ah, ayé jẹ́ ọ lórí ni ìdí rẹ̀ bí ìdí ọ orí rẹ̀ bí ìdí ọ̀bọ yìí kí ló dé àwọn yàtọ̀ sórí báyìí náà ó tiẹ̀ tún jẹ́ wájú náà kí aláǹfààní tí wọ́n rí lára rẹ̀ orílẹ̀ kò gbogbo ẹ̀ lónírùn káwá fi wọ́n ìtàn ti lọ mọ́lẹ̀ bí ọdọ. báwo ni tẹ̀sí sí. ọ̀rọ̀ mi ọjọ́ ojú kọ̀tà ojú tiẹ̀ tí wàá ń tì mí sá. òkú ya rẹ̀ mọ́ra ǹjẹ́ mo fojú ń tì mí. tó ti lọ. ó ti lọ màdìá. wàhálà wà o. kí ló dé èmi ò lè bá yín gbélé o. torí kí ni. ìyá dáre làwa wá táàrí tó ní pòun ní padà yìí òun láwa tàdé bèbè tó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pòun bá a gbé mọ́ ìgbà tí ìyá dáre bínú lọ kémi wá kó wọlé kí ló fẹ́ káwọn èèyàn máa sọ wọ́n lé mímí lè jáde orúkọ rédíò ju wúrà àti fàdákà èmi ò lè kó wá o káwọ̀ pé wọ́n padà sí ilé ń ṣùgbọ́n ní kálukú máa ní yàrá ẹ̀ ní adẹ̀ nínú ra wa lára bọ̀dùgbà tó sọ pé àwọn padà wá yẹn èmi náà lè kó wa ní ẹ̀kan ẹ̀kejì wá bá mi convince mummy kí mummy kan jọ nítorí ọlọ́run máa fún ẹ lówó ilé tó bá tẹ́ lọ́rùn tó fáìn tó tẹ́ lọ́rùn wọ́ gbà àjọ máa gbé bẹ̀yẹn wọ́n wá convince mummy kí mummy náà máa bá wa gbé ajẹ́ ìwọ ẹ̀mí mummy àti bébí ti máa bí kọ́lọ́n jẹ́ irú kí n sọ rẹ̀ jọ nítorí ọlọ́run wàá dẹ̀ sọ láyọ̀ tó bá ti jẹ́ pé bó ṣe fẹ́ nìyẹn. lójú àwọn àlejò mi ni mo ṣe mú ẹ wá síbí báyìí and nípa mọ́tò sọ pé yẹn o ní máa fẹ́ kó lọ rà straight mi dẹ̀ ní fẹ́ kó pẹ́ tó àfidà mi padà torí mo yá ẹ ni unfortunately for you you are so lucky sórí ẹni tó kù fún mi bíi bàbá ń sìn kò sígbà tí n bá sọ̀rọ̀ ẹ̀ báyìí wọ́n máa ń sọ láìkẹ́ wọ́n máa ń welcome ẹ gan so tí wọ́n sọ pé dèjì béèrè nǹkan báyìí lọ́wọ́ mi wọ́n máa ní ah, pé kí n ṣe fún un àánú mi lẹ́nu fẹ́ kó disappoint mi kó má dẹ̀ bá rẹ̀ jẹ́ lójú wọn. ó ah, ṣe mi ò ní pẹ́ tí màá fi dá owó yẹn padà ṣé wàá rí mọ́tò tí mo fẹ́ fi owó ìrànà láti fi elevate standard mi láti bá ẹ mú gẹ́gẹ́ bí ọkọ ẹ kàn fi mọ̀ ọkọ ẹ náà wà ìyẹn gangan ló ń pè nífẹ̀ẹ́ ẹ ẹ tètè kówó yẹn fún mi màá dá padà fún ẹ. díẹ̀ lọ wá. ṣe ah, báàbù ah, ah. ọmọ ga o ní ìlọ wa ó ṣe wà ní ẹ ọmọ mi mà nífẹ̀ẹ́ gan o. láti ìgbà tí bàbá rẹ ti kú kì í jẹ́ kẹ́nìkan kan wọ bí yìí kódà gan alára eh, eh, òde kan ní máa yọ lò sí tí ò jẹ́ kẹ́nìkan kan mọ̀ pé èyí tiẹ̀ wá ń sí sílẹ̀. ẹlẹ́ǹkẹta ti máa wọ bí rè. ó ti yóò fẹ́ o ó yóò fẹ́ gan níbi ọ̀rọ̀ tó lówó dé mo ti ṣàlàyé fún nípa owó tó o fẹ́ lò pé ìtìjà ló ń tẹ̀ ó ti sọ pé òun gbowó ń fọ́ ọ tó ní nǹkan tó bá ti gbé fún ọ báyìí kò mọ mọ mọ àwọn kan tó o máa gbà tó o máa parí ẹ ọlọ́run ti bọ́ ọ ṣe é ń wọ̀ bọ́ ọjà òyìnbó sọ̀rọ̀ ó pòwe ó ní the the the the big letter that the mouse or rat want to hit last it turn it fẹlẹfẹlẹfẹlẹ and bí ẹwù awọ tó bá nípọn tí èkúté ilé ọba jẹ fẹlẹfẹlẹ ní ìrora máa jẹ ìwọ fẹ́ máa jẹ hàmù hàmù hàmù ń bínú three hundred thousand and fifty tó fẹ́ gbé fún ọ ní ìsìn kò yá dáa pín. kájọ pín tí ọ̀rá fìtí ká. ká pín kí ló fẹ́ rà ìbò ní bàtà. mo láyé sílẹ̀ kó bí ìfẹ́ nìkan kan. èyí sòjú àná èyí sòjú àná ire tó bá sòjú ẹni kì í sẹ́yìn yẹn ni èyí sòjú àná. màìjà o ṣe ah òfin mi lélẹ̀ inú mi lẹ́dùn aya ti mojú ọkọ náà o kálárì náà padà ò ṣe owó tó gbé fún mi ṣe bí tèmi nìkan ni kọ̀ní mi ò ní fẹ́ níbọ̀dí ní ibẹ̀ o ìṣèjàre. ẹ jọ bẹ sáré dáhùn àlejò mi náà. ẹ wàá tì mí mọ́ ẹ. à ń bọ̀ sáré gbọ́pẹ́. ẹ yà wá tìlẹ̀kùn yẹn bọ̀ bọ̀. kí ló dé ọgbọ́n wọ́ọ̀sì ń lọ kí ló dé o fẹ́ jẹ́rú eléyìí bàbá ìkiri pọ́blẹ́mù ẹ̀ náà ṣé èmi yìí tí mò ń fara ṣe ìwọ ń fara ṣe nítorí bàbá mi pín owó. kí ló ń fara ṣe. Ah. ìyẹn òye sọ láàrin ìta gbangba. a sọ náà ni ah, agbáríṣẹ́ mi wá lò tá a fi kó kínní ìjọ ńkọ́. ẹ pilẹ̀ ṣé ilẹ̀ ń tẹ̀ bàtì ẹ̀yin ọmọ ádámọ̀ ẹ lórí ọ̀fẹ́ kọ̀ọ̀kan lára. ọmọ èèfà ẹ ti fẹ́ràn bàbí ọkọ̀ ya yín báyìí. kò sí tẹ́lẹ̀ ṣe. mo wá sọ̀rọ̀ owó kalẹ̀ ọwọ́ bàbá yìí mm. èmi á pẹ́ ọ. kí ni. ọ̀dàdì dájú ẹ rọra kí ló ṣẹlẹ̀ wọlé ẹ má bẹ wú. má bẹ bọ wèrè. kò sí jáfẹ́ ṣe. wàá mọ̀ kó bẹ bàbá yẹn fẹ́ gbowó lọ́ọ̀ mi ní ìdẹ́ni fún. dáàdi ẹ ní sùúrù. ó jẹ́ pé bàbá máa gba owó yìí lọ́wọ́ ẹ̀ sẹ́. àlọ́ ò ní gbà kọ́bọ̀. máa gba owó yìí lọ́wọ́ ẹ̀. ò ní gbà kọ́bọ̀. èmi ni mo sọ bẹ́ẹ̀. mi kò kí ẹ̀mí mi ò bọ́ sí i. èmi ò lè bọ́. Dèjì. èmi ò lè pààyàn. Ah, a sọ̀rọ̀ àdán ti bá mi kojúmọ́ tó má Dèjì. kí ni kíni ọwọ ìwọ ọ lera kọ ní owó yìí o. ìtàn sọ bẹ́ẹ̀. kódà kẹ̀kẹ́ ò lera bẹ́ẹ̀. a fi ẹ̀mí mi ṣe gbogbo ẹ̀. wo bàbá yìí ní sùúrù jẹ́ lọ́ra mọ́tò èmi máa fi mọ́tò gbé e. àná èmi kọ́ èmi kọ́ kí ló dé èmi ò ní koko fún ọjọ́ sẹ́. dáàdi mi kí ló dé dèjì kí ló ṣẹlẹ̀. bàbá yìí ni. bàbá wo dáàdi ẹni sùúrù ẹni sùúrù ta. kí ló dé dáàdi kí ló ṣẹlẹ̀. dèjì ẹsẹ̀ màdìá o olórí burúkú èèyàn dèjì. ọlọ́run ò ní jẹ́ kí ló ṣẹlẹ̀. bàbá yìí ni. ọ̀rọ̀ jọ sọ fẹ́ rẹ̀ jọ rojọ́ kìtì ẹ̀ ó bàjẹ́. màá sọ bàbá yìí ó ní gbogbo nǹkan tó bá fẹ́ fún mi òun fẹ́ máa òun fẹ́ máa òun fẹ́ máa òun fẹ́ máa jẹ́ mi òun fẹ́ máa láǹbẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé olóun fẹ́ máa fifty ó fẹ́ máa gba fifty fifty tó bá fún mi ló wá ní kí n fóun bẹ̀ owó tó fún mi sì pé kí n lọ fira mọ́tò ó ní kí n fún àwọn iṣẹ́ àtàwọn bẹ̀ bọ́dẹ̀ ní rárá o ìyàwó mi ní tò ẹlẹ́dàá tí yóò gun mọ́tò tèmi náà gun tó máa fi dáfà méjì ìyàwó mi ṣe fún mi lóò kí n lọ gun mọ́tò kì í ṣe pọ́n kọ́lọ́kọ́lọ́ máa gbó fapárí kan. sọ ti rojọ́ ìwọ rò pé wọn ti bẹ ẹ èmi ò wá bẹ yóò wá tán pátápátá ní ọkọ sọ orílẹ̀-èdè kò nífẹ̀ẹ́ o owó bàbá rẹ lórojúmọ́ owó lórojúmọ́ tí ń pín kì í ṣe gbogbo yóò nífẹ̀ẹ́ rẹ rárá sọ orí gbogbo báwo ti ń fún lówó ti ń gbà á ń gbà ni báwo ti ń kówó ń fún yẹ máa pín owó ni mi gẹ́gẹ́ bí àdéhùn a sọ pé ká máa pín owó sí sọ fún ọgbà kan mo ní mo lálàá mo rí bàbá rẹ ó irọ́ pátápátá ni ah. àjọ púlànù ọ̀rọ̀ yìí ni èmi àti dèjì àjọ púlànù ẹ̀ ni bàbá rẹ̀ yọjú sí mi bàbá yọjú sí mi kó ṣépè fún ọ ni wọ́n ṣépè fún ọ tí ó sì bàjẹ́ èèbó sọ̀rọ̀ ó pòwe o èèbó ní wíwá báyìí wọ́n ní woman be take money by date automatically it must make you at your variety bí yẹn bá kó ọ̀rọ̀ òyì ó yẹ kó ló kó yẹ lójú ni mo bá ọ ní púlànù ọ̀sìn yẹ mi gbọ́dọ̀ dèjì owó òun á rìn lọ́wọ́ rẹ̀ bó ti ṣe sọ pé wọ́n ra mọ́tò àjọ púlànù ẹ̀ ni bó ṣe gba owó ìtẹ́lẹ̀sẹ̀ àti fúlàní ẹ̀ ní ká pínwó lókùn dèjì kì í ṣe kó fẹ́ràn kò nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe tó yá bango mi sí one two bango oh, ṣé o máa ṣe bango mi jọ ṣe ní ìṣẹ́kọ̀ọ́ tó ní ìṣẹ́kọ̀ọ́ fún ẹ bí njọ́ ti máa fi lè rí èsì ẹnu ṣọ́ọ̀bù mi máa fi àdáge tọ́mọ́dé bí ẹ láyà ẹ̀dá jẹ́ eré ẹnu lé mi àdógúnná lé ẹ lórí mi. wọn bí ọdá o sórí fún a parí ọ̀rọ̀ wa nù ìdílé wa wo èmi lè dọ̀bálẹ̀ kémi ó parí ọ̀rọ̀ mi mo dọ̀bálẹ̀ èmi lè bẹ̀ ọ́ sórí fún èmi ló bá bá fún ọ. bàbá yìí tí ọ̀pẹ ọmọkọ́mọ yẹn ti tọwọ́ yẹn lọ three hundred and fifty thousand ó ti gbà lọ. sọlọ bẹ́ẹ̀ bá kú fún ìṣẹ́ apẹ́ ó tán <laughs> yọkọlú kò wá tán bí ìyàwó gbọ́kàn sọ́lẹ̀ ọkọ yọké ìyẹn náà jìde àbí ó ti dáa <laughs> ṣé mo wí ngbà náà lọ́hùn nígbà tẹ́ ẹ wà lọ́dọ̀ yìí méjèèjì tẹ́ǹtẹ̀lera yín sòsòsòsòsò àwí fún yín ṣùgbọ́n mi mọ̀ dájú pé gbogbo àgbà báyìí tó bá ti mọ ibi tọ́rọ̀ ògùn lẹ̀ sí òun lọ̀tọ̀ ọlọ́rọ̀ nígbà náà mo ké ǹjẹ́ a pé wọ́n a ó rèé o wọ́n wá sọ fún ọ pé kọ́ wá gbà yàwó wọn tún fẹ́ wọn ò tọmọ níwọ̀n tipa rẹ̀ lè ká kí wọ́n wọ́n ọmọ kékeré kan wọ́n wá gbé ìyá gbá lọ́mọ rí igbá lórí ó wá dà bẹ́ẹ̀ Ẹ ṣe bí àkàndé lòun ò ní pẹ́ ti fóònù bẹ́ẹ̀ ọ̀hún wá fún rẹ̀ kó fojú ara ẹ̀ méjèèjì báyìí kó fi rí tí ọ̀rẹ́ ń fojú ẹ̀ rí torí nígbà náà lọ́hùn táwọn méjèèjì ti ń ṣe ọlọ́ọ̀rẹ́ ọkọ tí wọ́n sátẹ̀léra wọn kíjokíjo kíjokíjo lórí kó o lè fẹ́ ọ̀rẹ́ rẹ̀ mo kékéké wọ́n lé mi làǹtí aláìda wọ́n lé mi lẹ̀gbọ́n tó burú ó ní mo ti burú jù ẹ̀ẹ́n sọ wá fojú ara ẹ̀ rí báyìí àmọ́ o èmi mọ̀ pé ọ̀pọ̀ ẹ̀ bá olówó lọ ni. ó fi àwa tálíkà lẹ́sàáyé ara wa àbí ọba mi lọ ní àlọ kò ṣe nǹkan ààyè tálíkà wa náà ni ó wà bá wa yóò wà gbádùn mi tó sórí ẹsẹ̀ mi méjèèjì ibi tí n bá fi tẹ̀ lórí ọ̀rọ̀ yín <laughs> yóò mọ̀ pé òun ti sẹ̀yàn torí mélòó ni ìyá wa bí ṣe bẹ́ẹ̀mi àti ẹ̀yìn náà ni èmi ò lé lájú tèmi lẹ́kítà lùbọ̀ kó sí gbogbo ohun tó bá gbà láàfún wọ́n ní olórí ẹbí àtàwọn fámìlì ọkọ ẹ̀ wọ́n wá fàyàwó lé ọ lọ́wọ́ <laughs> ṣé wọn bá fi rú èyí sáwọn àwọn ìbàjẹ́ gbà ẹ kò burú sọ wá rí ibi tẹ́mi wá dúró dè wọ́n ni pé tí wọ́n bá gbọ́n kí wọ́n tètè kó ẹsẹ̀ òsì wọn méjèèjì kí wọ́n kó galéga kí wọ́n wá bẹ̀bẹ̀ tí wọn ò bá yọjú kí wọ́n mọ̀ pé táwọn ṣe ọ̀dà kan wá bẹ èmi fúnra mi wò ó wọ́n <laughs> gbádùn mi tó o sì gbọ́dọ̀ gbẹ̀bẹ̀ èmi ò mọ̀ ṣe bíi pé mo fẹ́ gbà ni ìwọ gbọ́dọ̀ gbá ó kọ́ ọ kanjú ko pé kò sí ní tó jọ ọ ò fẹ́ yàwó. ẹ̀dẹ̀ máa fi kọ́sítọ́mà kan sílẹ̀ lórí ẹ̀ tó máa fẹ́ máa dá mi lò gbogbo ẹ̀dẹ̀ dà jáde. tí mo bá tún fẹ́ bínú kọ́ àmì kò speak well kẹ́dẹ̀ dàkúrò níwájú báyìí. Bàṣẹ máa ń kí màdàmú wa máa ń ṣe sí i mo rò pé ẹ̀yin lẹni bí. èmi mo ní bíbá ẹ. àbájọ mo ṣáàrí tí gbogbo wọn dàrọ síta girigiri wọn dẹ̀ dá mi lóun lọ́wọ́ ni. Ah, bọ́ọ̀fù tàyí ni mo tiẹ̀ ní nígbà tí mo ti ra gbogbo ti fẹ́ rà tán kí n ra lọ́wọ́ fún mọ́mì mi o mo dẹ̀ ní five twenty wọ́n kọ sí kọ́gbà five hundred yẹn ra ágì lọ́wọ́ kí n dẹ̀ sanwó fún ọ ní gbogbo wọn lọ yẹ. fún pé ètò ìfẹ́ máa bínú yẹn five twenty là ń for that ẹ only five hundred naira. àwọn ọ̀dà ọ̀dà ọ̀dà. màá dẹ̀ fẹ́ kẹ́ máa patronize wa dáadáa. àmà ah, má gbìyànjú. ẹ jẹ́ kí n fún yín ní káàdì mi. kẹ́mi má bá ní báàgì wa. dá mi lóhùn ẹ má bẹ̀rẹ̀. omi lórúkọ tèmi. okay ẹ gba káàdì tèmi náà. ẹ ń dín pẹ̀lú pákó. ẹ bẹ́ẹ̀ ni àwọn pákó lóríṣiríṣi pẹ̀lú àwọn nǹkan ọ̀kọ́ lóríṣi mìíràn lèmi ń ta dídé lórúkọ tèmi. ẹ ẹ jẹ́ kí kára àwọn ọmọ yín tẹ̀lé mi kó wá gba owó yẹn. ok o. Hello, ayé dada ṣáńgbà sí mi. in fact you know me gan kò sí ìjà. ọ̀gẹ̀dẹ̀ ọmọlẹ́wà àjọkẹ́ àbíkẹ́ àlàkẹ́ ànàmì oríire ah oríire náà bá wa kalẹ̀ àjẹmọ́nú ló máa jẹ́ fún wa mo ti gbógbógbógbó lé mo ti yọ̀yọ̀yọ̀yọ̀ pé láyé mi mo rọ ọmọ ọmọ mi ilé ọkọ mi ilé ìṣẹ́ bó o ní wọ́n lélẹ̀ ti yá. mo lè ti ní kí saka stand by zero. ilé ọkọ mi ọmọlẹ́wà fèyí sára mi apayọ̀ máa kò kì í ṣara aya mi àtàtà ò ṣe hmm, ò ṣe ò ṣe ò ṣe kí kí ni báyà ṣe kí n jókòó lé máa ṣe kí ni ẹ sọ kí ni mo fẹ́ máa ṣe nínú ilé náà nígbà tí ń bá wa sọ sí fífi kí wọ́n wo ojú ọmọ mi àtọjú ìyàwó mi ṣe àti ṣe tán àgbọ̀mọ̀ kà máa lọ ilé ẹ ilé wa là ń lọ kí ni ìyá dáre ẹ jọ kán padà wá sílé. kí ló dé kí ló kàn ẹ́ pẹ̀lú ìyá dáre mo láàánú ẹ lè ra oníyá dáre kí ni ìyá dáre fẹ́ ṣe mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ fèyí inú ilé mi lòún lọ mo dẹ̀ ń gbọ́mọ mi lọ ọbẹ̀ jọ ọmọ mi dà. ó à jẹ́ lọ́wọ́ mọ́ mi. ọkọ hello ṣé mr Jídé nìyẹn. this is Jídé motors on the line. ẹ káàsán èmi Bùnmi ta pàdé ní supermarket mi last time so. ah ẹ káàsán. ẹ jọ sá àmúdẹ fẹ́ rí yín lè ní o. ẹ ẹ ṣé kò le o. mo fẹ́ discuss business kan pẹ̀lú yín. ẹnu tó wà bẹ́ẹ̀ ẹ máa gbọ́dọ̀ yín títí nǹkan bíi wákàtí kan sísìn ṣe gbọ́. mi sí ní ṣọ́ọ̀bù naturally but màá send ọmọ kan síbẹ̀ ní sísè so that wàá lè máa mú yín bọ̀ wá ẹ ṣe gan. ẹ má pọ̀. ẹ yà ẹ wá gbọ́.